وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أدوقف الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي ọlọ́run ọba tààlà gbé dìde kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí asọ́látù náà máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn náà akíra wa àti àwọn tí lájínátù dáàwá ní alágbàlá mosque lámùkòkó yàyín gbogbo àwa tí a ń bẹ níbi ètò tí ètò náà fi ń tò báyìí alámọ́ṣáà bá wa wọn náà ní ẹ̀san olóore ìgbìyànjú ni ká máa gbérú àwọn ìjòkó báyìí kalẹ̀ yóò náyàn lówó yóò náyàn ní wàhálà yóò náyàn ní làákàyè yóò náyàn lásìkò sòtírù ìgbìyànjú bẹ́ẹ̀ bá wá lọ àfi ká kọ̀mẹ́ǹdì àwọn tí wọ́n bá ń bẹ lábẹ́ ìgbìyànjú náà alfa wa Abdulaziz àwọn ni mo rántí páwọn náà tá à ń bá mi sọ̀rọ̀ lórí fóònù tó gbogbo àwa tó kù táwa ń bẹ lábẹ́bẹ̀ ọlọ́run sọ gbogbo alẹ́ sọ̀rọ̀ lórí. àwa fi yóò náà kí gbogbo àwa jàmá níkàlẹ̀ gbogbo àwọn àlùfáà wa lápá ọ̀tún yà yín gbogbo àwọn àlùfáà wa ní apá àlàáfíà ọlọ́run bá a san ilé sàn lórí. àkọlé tí a fẹ́ discuss a kí gbogbo jàmá náà o gbogbo wa lọ́kùnrin àti ní gbogbo àwọn umahat wal akhawat. kásì ma bínú págo mẹ́wàá náà tó jòkó aago mọ́kànlá àbọ̀ látúndé yàyín àdúgbò táwa ń gbé ó jìnà díẹ̀ bínú ni o kíyìn tó bọ́ta aládùúgbò tiwa yóò kọ́kọ́ ní tààrà sọlọ́run wa náà lẹ́sùn lóore àìdí nìyẹn ló fa sábà bí aago tá a ń dé yìí ìyí náà ká máa fi a bá jọ ńlá déhùn àá sì káwọn máa bínú pé aago mẹ́wàá ò ní máa jẹ́ aago mẹ́wàá tiwa torí àkọ́kọ́ ṣe halkọ́ ní mọ́ṣáláṣí wa ládùúgbò kò láwọn jàmáà bàbá wa ṣe tán aago mẹ́jọ là á parí nígbà ní aago mẹ́sàn-án káwáṣẹ́ wa fẹ́ mọ́ mọ́ra àti mọ́ jáde tẹlifọ́nà jìn kádàkùn ká má bínú kódà ó tiẹ̀ tún yá wa lẹ́nu pé eleven thirty ládébí àwọn bòmí yóò tó aago méjìlá méjìlá ó kọjá adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sàkàlùkù wa lẹ́sàn-án lóore àkọlé tán ni àwa gbéyẹ̀wò ni pé alhizbiyatu wa sharruha alhizbiyatu wa madha wa sharruha hizbiya àti pé láburú wo ló lè bíbí gbèsè ayé yàn alhizbiya kí ni ń jẹ́ bẹ́ẹ̀ bàbá sọ tí ń jẹ́ bẹ́ẹ̀ tán láburú wo ló lè dálẹ̀ sínú àlè umma alhizbiya bàbá mantí ń bẹ jẹ́ bẹ́ẹ̀ tán láburú wo ló lè dálẹ̀ sáwùjọ. ẹ a máa sọ lọ náà rèé ọ̀rọ̀ tí èsì tọ́ lọ́ọ̀ tí èsì tàdínábì ọlọ́ndàkùnmájú tẹnu wá jáde o ọ̀rọ̀ ìfẹ́ nú àfọwọ́niwáàsí ní kọ́kọ́ dáná bí kó fìfẹ́ nú sọ ọlọ́ndàkùnmájú aṣọ̀fẹ́ nú tá a bá sọ yà yín lónìí lu àmọ́ṣáájú ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba alḥizbiyatu wa sharruha hizbiya àti pé láburú wo ni hizbiya máa ń dálẹ̀ àwọn àkókò zamani tá a lo ayédèlú ní lágbàáyé pátápátá ká ní fátírọ̀ kan ń bẹ táwọn àlùfáà fẹ́ discuss ọ̀rọ̀ hizbiya tí èyí wá yé àwọn èèyàn tẹ́rí àsìkò tiwa yìí yóò ṣe kí ni yóò yé èèyàn gbà téèyàn bá rí ti ń ṣẹlẹ̀ níbo ní gbogbo àgbáyé ó wá kúrò lágbàáyé nìkan bàbá wa dáwùjọ kọ̀ọ̀kan ó dànù mọ́ṣáláṣí kọ̀ọ̀kan a máa rí níta ń pè ní alẹ́hìsbíyà yìí tó ṣe kí ni tó dalẹ̀. ọ̀gọ̀rọ̀ wa bàbá mú Yorùbá alẹ́hìsbíyà wá a máa ń fẹ́ tu ní àràfí a wà ní ẹlẹ́gbẹ́sẹgbẹ́ ayé ẹ̀kọ́ ni. ìgbà míì kò dìgbò yẹn bá kọ́ ẹgbẹ́jọ o èèyàn lè má kọ́ ẹgbẹ́jọ ńgbà míì àfà yóò sì máa mọ́rásà hizbiya yóò máa lúwẹ̀ nínú hizbiya yóò máa wẹ̀ nínú hizbiya àtẹ̀mí àti ọlọ́mọṣá làwákò nínú hizbiya ma zaharu minha wa ma batan àti yìí tó fojú hàn ní o àbẹ́yìí tí kò pamọ́ kí náà ń pè ní hizbiya lẹ́yìn pé mo láǹtu lára àfilẹ̀ kan torí tá a bá dá sílẹ̀ rẹ̀ padà á dá padà síbi alḥizb alimada alḥizb kí sì là ń pè ní alḥizbu lédè Lárúbáwá nu ìtumọ̀ rẹ̀ ní káyéèyàn mẹ́ta mẹ́rin márùn kan kan wá kóra wọn jọ àkójọ ohun ó là ń pè ní kíni o hizb ìjọ àkójọ anything tá a bá sáàtì ń pé méjì nínú ẹ̀ tí gbogbo wa jọ ń wora wa pé nǹkan kan náà jọ ni wa kí la kójọ jama jama àti gbogbo tó bá lè mọ túrú táwọn yìí. ǹjẹ́ káwa ní akóra wa jọ méjì mẹ́ta sóun la fẹ́ wá discourse lénìí nǹkan o torí ìdáwa náà ń ṣe yìí àtó méjì mẹ́ta yàyà àbẹ́ bẹ́ẹ̀ ó dàbí ti ń wò wá yìí bóyá láti lé lọ́gọ́rùn-ún ó tún di ọgọ́rùn-ún kan àbọ̀ bóyá láti lé báyìí nìsí níbi àti pọ̀dé lẹ́nu gba bẹ̀rẹ̀ yìí náà ìtumọ̀ sí kí ni wá bá ti wà yìí àti di hizbu kan jamaa ni wá báyìí tá a bá ń lọ bì kan lápapọ̀ nísìnyí à ń ṣe kí ni àwa jamaa yìí ṣe kí ni à ń lọ. ìtumọ̀ sí pé èèyàn ń kó rẹ níjọ́ méjì èèyàn ń kó rẹ níjọ́ mẹ́ta ìyẹn kóra ẹnijọ́ mẹ́rin èyí nǹkankan kọ́ ni à ń pè ní hizbiya hizbu nìyẹn kéèdì hizbiya. igbó ni ó wàá tó di ta láàmà pè ní hizbiya. ìyún láti wá gbàgbọ́ yé gbàtà ní kò dìgbà téèyàn bá kó jọjọ kó tó máa wẹ̀ nínú hizbiya. igbó oníjọ́ káláwa tá a lá kóra wájọ yìí àwa tó méjì àwa tó mẹ́ta àbá àwa tó mẹ́rin ìgbà wa sára wa jọ tán àwa gbéra wa kalẹ̀ pé àwa mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rẹ̀ẹ̀rin a nírò rí kan ta gbélẹ̀ pé eyín tí gbogbo wa fi jọ ara wa rèé eyín tá a wá gbélẹ̀ nírò rí un àbá àtà kóra wa jọ mẹ́ta mẹ́rin ká wá nítò àwa làá fi mọ wọn gbogbo èèyàn tó kù gbogbo ẹni bá ti ń sọrú ń tà ń sọ òun làwa náà mọ̀ sọ dáadáa ń pa rẹ̀ gbogbo ẹni bá ti ń takò ń tà ń sọ àmọ́ sọ láì fi ń pa rẹ̀ ìyíyàdé àbí ká ní na'qidul wala'a wal bara'a ala jama'atina aw àbí ká ní àwa ta kóra wájọ yìí ẹgbẹ́ wa yìí àkójọ wa yìí ìjọ wa yìí ilé kéwu wa yìí mọ́sálásí wa yìí tọ́ gbogbo ẹni bá ti ń bá wa ń kírun mọ́sálásí yìí wàhálà ùlàbí máa bá lò àmọ́ gba tiẹ̀ bàbá sọ̀rọ̀ rẹ̀ ẹni eré là á pè é. ìjọba ilé tí ló wò kírun mọ́sálásí wa mọ́ a sì sọ̀rọ̀ rẹ̀ ní laburu ẹ̀ kí rè é al-hizbiyya tẹ́lifẹ́ dákun láti lè wá nírú kó sínú irun ta wí yìí ṣó nẹ́sẹ̀sìrì kí yóò wà nù jọ ṣó nẹ́sẹ̀sìrì kò nẹ́sẹ̀sìrì jẹ́ ń sọ bí tọ́ọ̀bì mọ̀ pé kò nẹ́sẹ̀sìrì fún ọ ni pé ìwọ náà lè jòkó nísìnyí kọ kéwú lọ́dọ̀ àfa kan ọ̀dọ̀ àfa àtọ́ ti kéwú kọ wá ní a gbogbo ẹni bá ti ń bá fa àwa sọ̀rẹ́ fahuwa rajulun salih tajibu muwalatu gbogbo ẹni bá ti ń bá àfa wa ṣe èèyàn rẹ ni wàtẹ́jì bò mú wa aláàtò irú ẹni ní sì ti dẹni táwa náà gbọdọ̀ mọ̀ bá ṣe ó ti di alábàáṣe wa. ìkejì oníkan aláàfà wa yìí gbogbo ẹni tí ń bá tí wọ́n ń bá fà wá sọ̀tá àfẹ́ mọ kí ló sọ wọ́n dìjà kódà jọ abá ti báyọ̀ tí ń bá fà wá já àníwulẹ̀ béèrè pé kí ló dìjà látijọ́ náà fahuwa rajulun talih ó dẹni wú látijọ́ náà tẹ́jìbù mu'adatu dandan abẹ̀rẹ̀ gbọ̀rọ̀ sí ni máa bá a sọ̀tá àtúgbà sí mọ́. níjó èèyàn bá ti bálé ayé rẹ̀ débí yìí ó ti kó sínú táǹpì ní al-hizbiyya. ìyóò ní ìjọ abáwá rí àwọn ìjọ tí ń bá ń ṣe bẹ́ẹ̀ àwọn ìjọ yìí ti kó sínú hizbiya. ìjọ abárí àwọn jàmá mọ́sálásí tó ń ṣe bẹ́ẹ̀ àwọn jàmá mọ́sálásí wọn ti kó sínú hizbiya. ìjọ abárí ilé kéwú tó gbérú ẹ̀ kalẹ̀ ilé kéwú ní ti mọ́rọ́sà al-hizbiya bá tí wọ́n mọ́ lọ́sọ̀ rẹ̀ ní bàbá wa wí fún wọn pé ní tẹ̀yìn ṣe yóò mọ̀ dáa máa bá wa gbọ́ wọ́n máa wá di hizbiyun kí la kò wọ́n jẹ̀ mọ́ hizbiyun àwọn oní hizbiya jámù wọn nù o wọn yóò máa wá di hizbi kí la kò jẹ̀ mọ́ hizbi mo lérò pé pẹ̀lú àlàyé yìí ó yẹ ká ti mọ̀ tán pè ní hizbiya báyìí ṣe a ti mọ àbá àti mọ lámùkòkò wáyà yín jọ kan ìwé ṣe ti hàn wá ní o àmùkòkò yà yín náà ni ọ̀rọ̀ yóò ti tọ́dún mẹ́wàá tí n bá ṣe mistake tábà béèrè lọ́wọ́ abu abdullahi aro ó yẹ kán lè testify sọ̀rọ̀ yìí bàbá tajudeen habibullah ta'ala wa ra'a àwọn ni wọ́n rántí ọdún ó dà pé àwọn gan lẹ́ni ní fún bóyá sẹ́mínà kan la ṣe lọ́dún náà àwọn apàrí sẹ́mínà àwọn apẹ́ àwọn ọmọ ìyá pé ẹ̀yin náà ẹ̀ sì wá bá wa kó síà ẹ wá bá a ṣe kí ni jàmọ́ ẹ wá bá a kó síà ká palẹ̀ mọ́ lọ́bi tá a ti rẹ́ǹtì síà ó bá ní à ẹ sì máa pè mí pé kí n máa wá kó síà tá ń ṣe ìzbíyà ni ẹ dákun à ń kó síà polójútó ọmọ dáhùn yìí jẹ̀mọ́ ò sọ̀rọ̀ mọ́ ba ẹ wá bá wa kó síà ńbo ló ti jọ mọ́ à ń ṣe ìzìbíyà ṣáà ṣe ìzìbíyà nu kódà ká ní ọwọ́ bá wa kátẹ́ǹtì ṣé a ṣe ìzìbíyà nu wọ́n bá wa ta tẹ́ǹtì ṣáà ṣe ìzìbíyà nu ìdí rèé ibẹ̀ láti mọ̀ pé àṣìgbọ́yé ń bẹ lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ó làbí ètè yanjú wàhálà kan bẹ tá àwọn wa ń padà yanjú ẹ̀ létà ike ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ máa ń rò pé àwọn èèyàn ń kóra wọn jọ ní tán wí o àwọn akójọ àwọn àjọ ń ṣe nǹkan papọ̀ èyí nǹkan ni ìzbíyà o máa rò pé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tán wí oníkéńgbà àwọn akóra wọn jọ àwọn àṣẹ mọ̀hádọ́rọ̀ èyí nǹkan ni ìzbíyà o kódà kò débi wọn fúnra wọn lórúkọ àwọn eléyìí wá pera wọn ní al-abrar àwọn eléyìí pera wọn ní al àwọn ilé ìpera wọn ní markaz ahli sunna wal jamaa àwọn ilé ìpera wọn ní multaqa ahli sunna wal jamaa gbogbo yìí kí ni gbogbo ẹ̀ ó kọ́ lásán ni èyí nǹkan ní hizbiya àmọ́ sẹ́yìn nǹkan tí ó tó di hizbiya mọ́ wọn lọ́wọ́ níjọ́ abá ti ní gbogbo owó tó ọba ti bá wa ṣe ní mahadu ahli sunnati wal jamaa ọ̀yìn sí mùsùlùmí mọ́ àbí ọ̀yìn sí mùsùlùmí mọ́ kọ́ mùsùlùmí ni ọ̀ àmọ́ ìṣe alùsùnà mọ́ àbí ọ̀yí tá alùsùn náà máa kọ́ ọ̀yí ṣe ẹni eré mọ́ àti kó sínú hizbiyya awwaliha wa akhiriha. ìbẹ̀rẹ̀ hizbiyya tó pín rẹ̀ ò lẹ kó sí wọn. èèyàn lè lóun ò bá wọn kan ṣe ó fúri láti sọ bẹ́ẹ̀ lé ayé lájọ wa ó lè decide pé a ah, àwọn ilé tí ó yìí kò sí tẹ́lẹ̀ bá mi sọ ilé rẹ́jísítọ̀ ọmọ mi síbẹ̀. yes mo ń dọ̀tẹ̀ bá ti ní ìwọ tó ọba ti mọmọ wa lè ké wa látijọ́ náà ìwọ náà ọ̀ ẹ́ ṣe ẹni rẹ mọ́ ọtí kó sínú kí ni jama hizbiya tẹwàá wọn ẹlẹgbẹnsẹgbẹ oníjọ ń ṣèjọ ibi ọ̀pọ̀lọpọ̀ tí wàá mọ́ ń sínú hizbiya rè kìí ṣe kóra yín jọ laburu kìí ṣe fúnra yín lórúkọ oníkíni òun laburu àmọ́ ń tó bá ti di pé á ah, ìwọ ò gba fọ́ọ̀mù ẹgbẹ́ wa à á gbà pé mùsùlùmí ni ọ́ o àmọ́ jẹ́ ni èrè rẹ kò tí ì ṣe kí ni kò tí ì pé níjọ́ abá ti gba dé bẹ́ẹ̀ á ti ṣe kí nu àdéhìndéyà ẹ wá lọ rí wo gbogbo ẹlẹ́gbẹ́ ìṣẹ́gbẹ́ oníjọ ń ṣèjọ ta ló fúri nínú eléyìí. mo máa ń sábà sọ̀rọ̀ kan bàbá kan lájọ jẹ́ mọ̀lẹ́bí àwa pàdé lóde ìlú wá já sí yìí ti wí náà wọn lọ sí wọn lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí kò pẹ́ ọ̀rọ̀ wa débi ọ̀rọ̀ àbáwọn ànígbọ́ lọ ti kéwú lọ́dọ̀ lápájá bẹ́ẹ̀ ni a àbámu wa gbọ́kọ́ ní ṣòkòtò rẹ̀ wọ́n fa sókè ni wọ́n ti ń tẹ̀lé àwọn ọmọ onírun gan a sọ àyè kí bá ń dẹ́bìtì ní àmọ́ ṣe náà nù a ọtí ilé ìjọmọ rí o ọtí ilé ìjẹni ọlọ́run àfìgbà tó ọba tó gba tẹ̀sùbà tó ti wà lórí tọ̀rí kọ́tù tí jà ní ọ̀tí ìlú dẹni rí ọ̀tí ìlú dẹni ọlọ́run àfìgbà tó ọba tó rìn lànà Tìjàníyà kí eléyìí jàmá hizbiya. ìwọ míì náà tó ọmọ gbọ́ wà sí àwọn àfa káàkiri ọ̀rọ̀ wọn á wá pé àfa wo ni mo ń bá àwọn àfa wá sí dáadáa àfáà tó bá ti wá ń bá àwọn àfáà tí wọ́n gbàgbọ́ ṣe dáadáa àfáà ni wọ́n ló mọ̀ mọ̀ pé ẹni rí àfáà tí ò bá ti wá bá àwọn àfáà tó gbà tí ò bá ti bá wọn ṣe dáadáa látijọ́ náà kì í ṣe àfáà tó strong wọ́n bá béèrè lọ́wọ́ rẹ pé kí ló dé tó ò ṣe gbà àfáà yìí ẹ wọn kì í bá àwọn àfáà àwọn àfáà wá sí ni so wọ́n yìí kì í bá wọn ṣe ń ìyìnbó pé sàlàfíà wọn wà jẹ́ yí dáa àti lọ́ọ́ fi wọ́n ká ní tó fi ń wọ́n ni bá bá ti ń bá àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ ṣe àti bẹ́ẹ̀ bá ti bá wọn ṣe lọ fi mẹ́ni wo ló gbádùn ẹni wo ni ò gbádùn ìwọ gan ti ń lùwẹ̀ nínú kí lápè alhizbiya lọ́wọ́ pé ọ̀rọ̀ hizbiya ń bi ó burú dé àwọn èèyàn kan ń gbógun ti hizbiya lẹ́nìí bísmìl hizbiya àbí ká sọ pé bí mafuhumil hizbiya bí máàna hizbiya ọ̀nà tó gbà ń gbógun ti hizbiya ìtumọ̀ ń tán pè ní ìzíyà náà náà fi ń gbógun ti hizbiya ó dàbí àwọn bàbá wa kan tí wọ́n ti lọ nílẹ̀ yorùbá yìí ni táwọn àgbàlagbà nílẹ̀ yorùbá yìí wọ́n jagun eléégún ayé ẹ̀kọ́ ni wọ́n jagun olóró ayé ẹ̀kọ́ àmọ́jọ́ tí wọ́n jagun eléégún tí wọ́n jagun olóró pàró làwọn náà yọ jáde àtúndé wọ́n fi pàró jagun wọ́n fi óńdè jagun ẹ̀rákun ọ̀làwọn fẹ́ gbógun ti kúfúrú kí ló fún wa lòun gbógun ti kúfúrú àwọn fẹ́ bọ́ gbógun ti so bẹ́ẹ̀ ni wọ́n mí náà ọlọ́ ń gbógun ti hizbiya ni torí kọ̀ tí wọ́n gẹ́ ń lò torí kọ́ tó ń hizbiya mahbọ̀. ọ̀rọ̀ rẹ̀ wá yàtọ̀ sẹ́ni tó yẹ pé ìgbẹ́ yí kinní kan a mo ti fẹ́ fọ̀gbẹ́ yìí ó wá tún lọ rèé tọ̀ sínú kọ̀ńténà kan ó wá mú mi ìtọ̀ wá ó lóun fẹ́ máa rí rí fọ́ ọ́ ìgbẹ́ ẹ̀rọ pé ọba tí wọ́n á sọ fún pé ẹ̀ ẹ̀gbin náà lọ bí ń fọ ẹ̀gbin yóò ah, at least kò sáà tiẹ̀ ní sí gbẹ̀ǹgbẹ̀ mọ́ ìtọ̀ tí ó wà wà ńbẹ̀ yìí náà ń kọ́. ọlọ́run kò ṣàánú wa o ọlọ́run kò ṣàlékún àgbọ́yé o mo fẹ́ ká kíyèsí àdìsí méjì kan mo kàn fẹ́ rọra kí èyí òun láwa fi ṣe táwùtì à ọ̀rọ̀ wa tá a máa bá lọ ẹgbẹ́gun dáhùn yìí a sì ń à ń dìfáìnì ẹ̀ fún wa afẹ́ká lágbọ̀ọ́yé tó ń pè ní ṣùgbéyà ẹlẹgbẹ́njẹgbẹ́ aburú sí ni nínú islam. al-imam al-bukhari alayhi rahmatullah amu hadira fawa jabir ibn abdullah radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in. o maadira abu dharri ni ẹ má bínú abu dharri ni ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí. Si kí sì ló ṣẹlẹ̀ àwọn èèyàn ń rìn lọ àwọn sọ̀hábà náà ni o àwa pàdé Abu lójú ọ̀nà nítòsí Madina wọ́n àdúgbò kan bẹ téèyàn bá bí ìgbà téèyàn bá kú ládùúgbò wáyà yìí tó wá bọ́ sínú sùúrù lérè sẹ́yìn pé kò jìnnà síbí bíbẹ̀ ti rí sí Madina nù. ìgbà wa débẹ̀ ibẹ̀ náà ti pàdé àbúzárì aṣọ tó wá wọ̀ sọ́rùn ọmọ ọ̀dọ́ rẹ̀ tó mú dání irú aṣọ yìí náà ní bẹ ní ọrùn rẹ̀ irú òsì kọ́mọ̀n pé àá kọ́ ga àtẹrú ẹ̀wà kí yẹn ò lẹ́rú ìwọ ọ̀gá ìwọ àtẹrú rẹ̀ wá jọ ń wọ aṣọ kankan náà wá jọ ń kánkó ẹ̀hán ń ẹ̀sìn wà bóyá ṣe jazakallahu khairan ẹ wá jọ ń kánkó àǹkó òun làwọn èèyàn wá lójú àwọn èèyàn lójú pé a ah, lẹ́nìkan bá fún mọ̀ràn pé a ah, yìí tí wà àtọmọ rẹ fi jọ ń kánkó yìí ọ ti gbaṣọ ìlọrun tiẹ̀ ìbẹ́rú ni ah, ìwọ ló yẹ kó tún wọ aṣọ yìí kó wọ ọmọ yìí tó da aṣọ wọ̀hún òun kò sì wọ́n ṣe kíkà kan àbáṣọ kan kọ́ gbélé lọ́rùn tá a mọ̀ bá àti mọ̀ ń ṣerú nù wọ́n ti wá ṣe tiẹ̀ báyìí. ẹ ó ní bẹ́ẹ̀ ni ó lẹ́yìn òun máa tó ṣẹlẹ̀ ló fà á èmi mo máa ń tí èmi mo máa ń tó ṣẹlẹ̀ àwa ni kí ló ṣẹlẹ̀ ó ní tó ń ṣẹlẹ̀ ni pé ẹnì sábà bùtù rọ́jò lánìí ẹnì sábà bùtù rọ́jò lánìí ó ní sẹ́ ẹ̀ríjọ́ kan èmi àtọkùnrin kan jọ ń búra wa nítorí sọ́dẹ̀ ti ń wọ aṣọ kan náà pẹ̀lú kíni pẹ̀lú ẹrú ni o ó lé mi àtẹnìkan jọ ń búra wa ó níbi àwọn tíjọ́ ń búra àwọn òun kàn yíjú padà lọ́ọ̀kan náà ó ní fàáyártuhu bi ummi fàáyártuhu bi ummi ó nígbà mo wá fẹ́ bú mo kàn kúrò lórí òun gangan fúnra rẹ̀ ni mo bá bọ́ sọ́dọ̀ ìyá rẹ̀ mo wá ń fi ìyá rẹ̀ bú mo ṣe kí ni jama mo fi ìyá rẹ̀ mo ṣe kí ni mo fi bú gbogbo wọ̀ mí náà ìwà àtẹ̀yẹ ìyẹn jọ lọ́rọ̀ ọ̀wá bẹ́ẹ̀ fèsì padà yìí tó fi bu ẹni padà wá ń dákọ̀ kí ni wá ń dákọ̀ ya rẹ̀ wá lọ́wọ́ náà sílé ẹ̀ ọlọ́run ṣàánú wa o intabu zari sí ń jọ náà rèé ó ní bóun fi ya rẹ̀ bu yìí á ọ̀rọ̀ ní bá títí ànábì sallallahu alayhi wa sallam ó rà ànábì bá wá ànábì wa ni ya abazar ìrẹ́ abuzar àyẹ̀rẹ̀ tàwùbí ummi wa tí ọkùnrin yìí náà lọ fẹ́ bú bá òun lọ́wọ́ fi ìyá rẹ̀ bú ó ní ànábì bẹ́ẹ̀ ni ànábì ní káyìí innaka mru'un fi kajahiliya ibi ń lọrí o ní abi tá a rọra dún bí abi fi inú innaka mru'un fi kajahiliya a ànábì ní má ń tán àṣẹ́kù bọ̀ wá kẹfìrí ń ṣe kí ni ń bẹ lára rẹ̀ ṣe mọ tó jẹ́ ká nàbí òwí gbólóhùn yìí hadith eléyìí káké inú Bukhari ló wà rìwáyà míì ló àwọn àlùfáà míì níbi àríwáyà òun lálàáfíà tó wọ́n ní ẹni ó bú àti ọ̀nà tó gbà fi búyà rẹ̀ òun ló jẹ́ ká nàbí òun sọ pé innaka mru'un fi ka jahiliya. a ilé Abu ìwà kèfèrí jọ́sí kò ṣe kí ni kè kúrò lára rẹ̀. ìjẹta ìjà mẹni ó bú àwọn alifangba tí wọ́n mú wa wọ́n lẹ́ni ó búnjọ́ náà ní Bilal mu'abdin rasulillah sallallahu alayhi wa sallam. Bilalu èèyàn dúdú ni àwọn èèyàn pupa owó sọ̀rọ̀ mọ́ Bilalu dúdú ni àwọn sábẹ́ ìyá Bilali náà èèyàn dúdú wá lò náà èébú táàbù sáré ní búbì láàlì ńjọ náà kẹlẹ́ mọ́ kéde àti ìsìbíyà yìí bẹ láyọ̀ lómi èébú tó fi bú bìláàlù ńjọ náà ò ní pé kẹ́wùrà rẹ sọ̀hún ìyá bìnà sàwùdà ìyá kí ni ìyá bìnà sàwùdà kẹ́wùrà rẹ sọ̀hún ìwọ ọmọ ìyá dúdú yìí ìwọ kí ni ìwọ ọmọ ìyá dúdú ẹ dákun yẹn pé yẹn lọmọ ìyá dúdú èbí ààrẹ dúdú náà ni àbí ẹ̀kọ́ ẹ àkàwọ̀ pé sẹ́yìn wájú ewu ẹ ó ti kọ̀ sọ́dà egbú pẹ̀lú rẹ̀ ó ti ṣe kí ni jàmá ó ti kọ̀ sọ́dà eébú pẹ̀lú rẹ̀ ìrẹ́ ọmọ ìyá dúdú yìí ìtumọ̀ rẹ̀ ni pé àwa làwa pupa ẹ̀yin kọ́ ẹ̀yin èèyàn dúdú so ó ti di pé àwa yàtọ̀ sí ẹ̀yin ń ti ń fi dúdú àti pupa ṣoṣù wọn ta ló wà òkè ta ló ṣe kí ni ta ni ò wá òkè èèyàn dúdú èèyàn ṣe kí ni èèyàn pupa dàkùn tá nàbì bá wa torí yóò sọ fábùzárì pé innaka mur'un fika jahiliya torí kó sọ pé kóra rẹ sọ̀rùn ìrẹ́ ọmọ ìyá dúdú yìí ẹ dákun pẹ̀lú wọ́tọ̀ wa torí pẹ́nìkan kò sí nínú ìjọ yín nǹkan kan wá délẹ̀ òun náà wá wá wá ní àà ìwọ máa lọ òun ọ̀ sí nínú jàmá wa ìwọ máa lọ o ọ sínú ọmọ ilé kéwu wa ìwọ máa lọ o ọ sí nínú mọ́sálásí wa kíní yóò kàn o ọ sí nínú kíní wa yìí innaka mur'un fika jahiliya. gbọ́dọ̀ la nábì tó wá torí ẹ̀ pé Abu pé a sọ bẹ́ẹ̀ bá tiẹ̀ ń lérú ẹ sọ àwọn ẹrú yín dà wọn ọmọ ìyá yín ni lànàbí fi wá ń fún mọ́ra pé a ah, tọ́lọ́run bá tiẹ̀ pàwọ̀ èèyàn kan sábẹ́ yín tẹ̀ tiẹ̀ jù wọ́n lọ a ah, irú tẹ̀ ń bá ń jẹ ló yẹ kó kí ni ló yẹ kó máa jẹ kódà irú tẹ̀ bá ń wọ̀ lásọ ló yẹ kó kí ni jàmá fóun náà máa wọ̀ ọ̀rọ̀ ló wá bà búzárì ló jẹ pé a ah! kódà wọn ní ìwáyà kan alábùzárì wá wọra rẹ̀ pé ẹ̀ eh, ń bí mo bá a dé yìí tòró ti dàgbà níbi mo wá bá dé yìí wá yóò tún wá kúrò ní ara mi wọ́n ní yóò ló wá dùgbà ah, nínú ìyà tí mo wá fi jẹra mi ni pé ẹrú mi yìí aṣọ kankan náà lèmi àti ìlú ìmọ̀jọ́ máa wọ̀ ló fi wá sọ wọ́n dẹni tí wọ́n ń wọ àǹkó amambola lọ́mbola tí ń bọ̀ jàmọ́ ni pé innaka mur'un fi jahiliya àṣé ìwà àwa àwa àwa àwa àwa tábà ti fi àlámọ̀rí ṣe àwa àwa àwa pàtàkì jùlọ tó bá ti ń débi àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti ń débi àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn à jàmá gbogbo ẹni bá ń dánrú ẹ̀ wò ẹ máa dadúkọrú ẹni bẹ́ẹ̀ pé innaka mur'un fika jahiliya wa innaka mur'un fika al-hizbiya nítorí bí ń jẹgbẹ́ oníjọ ń ṣèjọ ẹ wo pilẹ̀ ẹ wo bá nàbì ti ń takò ẹ má discriminate nínú ìsìláàmù innamal mu'minuna ikhwa ẹjọ tún mú àlámọ̀rí mi wá ilé náà ń bẹ nù Bukhari àwọn sàhábí méjì kan alaikumus salam wa rahmatullah àwọn Sahabi méjì kan ó làwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ yìí ó wá fa kí ọwọ́ muhajiri ó dùn ansar nígbà ọwọ́ wa dùn á lẹ́sẹ̀ kan náà sẹ́yìn pé àwa méjì la jọ ní nǹkan pọ̀ èmi àti yín ń bára wa ṣe ní ipa ọwọ́ tèmi wá dùn yín pọ́wọ́ ti dùn èyí tí ó fi yarí mẹ́ni ó ṣe nǹkan fún lọ́wọ́ pé a ah, kí ló ń wọ́rí ẹ̀ náà kí ló ṣe wọn náà káṣíjọ bára wọn jà kan parí ẹ̀. ariwo tí ó parí ẹ̀kan náà ló bá di ya lal ansar ya lal ansar ẹ̀yin ansar ìdáwọ́ ẹ máa bọ̀ ọ́. tẹ́lí déyìí ò ti gbọ́ pé ya lal ansar ẹni ó jẹ́ muhajiri táwọn náà wá láti ìlú mẹ́kà lòun náà bá pariwo pé ya lal muhajiri ẹ̀yin muhajiri ibo ní kíni ọmọlẹ̀ yìí náà wà ẹ́ anabi jìnnà bí wọ́n wà ani fasamma allahu subhanahu wa ta'ala rasulallah sallallahu alayhi wa sallam. a ní gbólóhùn tó jáde lẹ́nu àwọn méjèèjì ibi ànábì wa ọlọ́run ọba sì ní ká ànábì ò máa gbọ́. ara àwọn mọ̀jísà ànábì nù àwọn tàbí ní pípa sámà ọlọ́run lójú ó kí ni lójú ó gbọ́ anábì gbọ́ báyìí ló wá bá wọn pé ee àkínní ń gbọ́ tó ń pèpè yìí àdá àwàlìjà ìlú ìyá tètèdè òun ṣé ìpèsè àwọn kèfèrí ìjọ sí ó lẹ́yìn náà tún wá ń pera yín aláì báwọn kèfèrí ìjọ sì ṣèṣe rí náà nù àwọn ànsọ́ọ̀rì tájà ànsọ́ọ̀rì táwọn wí tá a padà ń pè ní ànsọ́ọ̀rì àwọn náà ní àlẹ́ haúsù àti àlẹ́ kánzọ́rọ̀ dìjọ́ náà àwọn bànúlẹ̀ haúsì àti banul khazraj subhanallah tí wàhálà ó bá ṣẹlẹ̀ báyìí ẹ máa bí irú tí mo ń ṣẹlẹ̀ láwọn àdúgbò yín àyè o bí tí mo ń ṣẹlẹ̀ ńjọ́ náà nù wọ́n tún wọ́ọ̀sì ju tàwọn eléyìí lọ ife jàìlí àti ń bẹ láwọn àdúgbò yín àyè ọlọ́run ó sànù wa ni o ó ti dàdúgbò yín o èmi ò gbé àyè wọn àbí wo ni àdúgbò yín ni ọlọ́run kọ́ yín náà yọ tó bá yín tún ṣe. ní jàìlíyà tí Banula House àti Banula Khazraj tí kan nù ilé àti ìlàjọ pàdé yìí nìsín àkànwájọ lọ títí abáfẹ̀gbẹ́ gbàrà wa. tẹ̀gbẹ́ bá gbé ìyóò bá tiẹ̀ bínú tèmi jẹ́ kó kú ní kémi àti yóò sì yọwọ́ ṣẹ́ ká sì nara wa bá sì nara wa tán kálukú sì máa irú yìí yóò kàn gbọdọ̀ gbáyàn lẹ́sẹ̀ àmà bí olúwa rẹ̀ bá ti bára rẹ̀ <laughs> yóò mọ̀ ní ó kàn. ìjọ náà lọ́hùn-ún tọrọ bá wa di pé wọ́n ṣẹra wọn èyí tí wọ́n fi jọ jà tí ó sì tán láàrin àwọn méjèèjì ìran ọmọ bànúlẹ̀ áùsì ó padà lọlé ọmọ bànúlẹ̀ kọ̀sìlájì ó padà lọlé àwọn méjèèjì ó sì lọ rèé pera wọn léra wọn lórí àwọn eléyìí bànúlẹ̀ áùsì ó máa bọ̀ bànúlẹ̀ kọ̀sìlájì ló wọ́n ṣe kí ni wọ́n máa bọ̀ ìjà ó sì bẹ́lẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa kaskọ́sì wọ́n ti pa kánú wa àwa náà pa tiwa padà àwọn náà ti pa méjì àwa náà pa mẹ́ta àwọn náà débi pé níjà ìlíyà níbi tí wàhálà ní máa ń dé láàrin wọn wọ́n jagun ní jagun ní ọdún kìíní ọdún kejì ọdún karùn-ún ọdún kẹwàá ogún ọdún ọgbọ̀n ọdún àwọn ọmọ tó bí wọ́n wàá dàgbà bá ogun lẹ̀ àwọn náà ó wàá máa kọ̀ntínú ogun bàbá wa bí wọ́n pé èé ṣe tẹ̀ ń bára yín jà ó ní ẹ̀ àmọ́ tó dé àwọn bàbá wa sàmọ́ ń bá wọn jà àwọn ló sì ní gbà hadihi hiya jahiliya tulimontina lànàbì ṣe sọ fáwọn sọ̀hábà ń jọ́nà pé dàúhà ẹ́rẹ́ ìtí mò ń ba lẹ́nu yìí ẹ má jẹ́ ń gbọ́rú ẹ̀ mọ́ fa innaha montina ẹ́ níbi ní irun nǹkan burúkú ni kìí ṣe nǹkan rẹ̀ jàmá mùsùlùmí ẹ ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó ṣàánú wa o ìpìlẹ̀ ń tán pè ní ìjìbíyà àwọn tá ànábì ti rí rèé tó ṣe kí ni tó kọ̀ǹdẹ́mu ẹ̀ ẹ má jẹ́ mọ gbọ́rú eléyìí mọ́ ẹ̀yin méjì ń bára yín fa nǹkan kí wá ló kan ẹ̀yin muhajire mọ̀ bọ̀ kí ló kan ẹ̀yin ànsọ́rù ẹ̀ mọ̀ bọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ bá ń bára yín jà ẹ̀ bára yín jà ni lẹ́jẹ̀ ni pé ibẹ̀ o wọ́n bára wọn jà kọ́lá nábì pè ní ìzíyà abọ́ olóko rẹ̀ ó ń kọ́ tó láwọn sábẹ́ mi bára wọn jàjà mi nígbà wọn ti pè é bí ànábì ò pè ní ìgbọ́n búra wọn dáhàní kan inú ti wá bí kan gbogbo gbogbo kaṣọ rẹ ti ó ti dìde gbogbo kaṣọ rẹ ti dìde inú ti bí anábì ni ẹ máa wò ó bínú ti bí tó yìí fa inni la a'lamu kalimatan anábì ni mo sì mọ gbólóhùn kan o lọ́wọ́ kọ́ là á nílé ìgbà ilé wí gbólóhùn ni la zahaba anhu ma gbogbo ló ti bí gbogbo ẹ̀ ní ò lọ ǹjẹ́ kí ni gbólóhùn náà kó kàn wá sọ́kù lọ́dọ̀ ṣèyítán ìjọ náà tá ànábì dájú kọ pé innaka mru'un fika jahiliya irọ́ ànábì ò pé bẹ́ẹ̀ torí pé ńgbà tíjà àwọn tó ti mọ lẹ́nu àwọn méjèèjì nìkan eré ọmọ ìyá mi ìpìlẹ̀ hizbiya rèé hizbiya yìí bá ànábì ṣe wá gbógun tì í tó kò kúrò lára àwọn àlè mùsùlùmí lódò ní o kò kúrò lára àwọn mùsùlùmí bí kí ni dùnní gbogbo tá a wá ń rí lára gbogbo àwọn ẹlẹgbẹ́ ń sọgbẹ́ gbogbo àwọn bíbí àdáàrin alkhawarij ashi'atu shani'a alrawafid aljahmiya almaturidiyya alikhwan almuslimun jama'atu tabligh gbogbo àwọn ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ kúrò lára kálukú nù o tọ́ bá ti lè bá wa bẹ bọ́ ti bá ti bá wa bẹ tó òun náà láfi ṣe ni láti fún ọ ní recognition ìwọ tó ọba ti gba tiwa <laughs> ọ̀sẹ̀ kí ni ọ̀rọ̀ náà lọ o. níjọ́ tá a bá ti bá lámọ̀rí wa débi eléyìí jàmá aburú dé o àmọ́ kí ni máa ń tìyàn wọnú hizbiya ẹ máa lọ gbogbo àwọn tó ń ṣe hizbiya wọn à nífẹ̀ẹ́ ló sọ fún yín pàwọn ṣe la ṣe ń sọ pé ìwọ mi náà kàn ń tako ìzìyà ni gbogbo tí ń bẹ agbárí yẹn látòkèdè lẹ̀ kí ni jọmọ́ hizbiya ìwà rẹ látòkèdè lẹ̀ hizbiya iṣẹ́ rẹ látòkèdè lẹ̀ hizbiya àmọ́ ńgbà tí ìwọ rò pé ńgbà tó wọ́n ti dájọ́ lẹ̀ ọwọ́ àti ìwọ fúri mẹ́ àmọ́ tó bá kankan kọ̀ndẹ́mù àwọn tó ń ti wọ́n hàn wọ́n mọ pariwo wọn ìsibí ni ó àìlẹ́gbẹ́ni ìwọ gan ọ̀kan dájọ́ lẹ̀ kọ́ kó kọ́ lẹ̀ nìyí gbogbo àìkàlíyà rẹ gbogbo òmùzù rẹ gbogbo ẹ̀pátápátá hurumu náàtù rẹ kí gbogbo ẹ̀ hizbiya sọ́ra rẹ kí nínú sọ́ra mi má fi ẹ̀sìn yìí ṣe àwa àwa fásọ́s àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ti di bẹ́ẹ̀ ní fi o àwa fásọ́s kí ni àwọn ẹlòmíì tó bá ní pọ́blẹ́mù pẹ̀lẹ́ nìkan ẹ̀ mọ̀ bí yìí bí yàdé lára rẹ o ẹni ó ní problem pẹ̀lú yẹn ó wá gbọ́ pé ó ń bẹ́ nìkan tó wọ̀n ní problem pẹ̀lú dá níjọ́ tó báyìí lè ti gbọ́ báyìí ẹni ó ní problem pẹ̀lú ẹsẹ̀kẹsẹ̀ yóò sì mọ̀ ní eléyìí bú ni ibi tí mo ń ṣe nù ọtí gbẹ́jọ́ ni kódà tó wáyé pé ń bi ìjà tí ń bẹ láàrin ìwà àti ẹ ó ṣàbòsí fún wọn tó wà tẹlómìn gbọ́ ná má ti sáré conclude àdúgbò tó ní pé ibi tí èkúkú bá wa náà ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nígbà tí èsì bá wa ti wọn a ti mọ̀ pé bọ́rọ̀ rẹ̀ ó ti rí náà nù láì tí ìgbẹ́jọ́ láì tí ìmọ̀dí láì tí ìmọ̀ kí ló ṣẹlẹ̀ hádìrí hizbiyya láfi ní mọ́kàn máa pariwo ẹlẹ́gbẹ́ nìkan mọ́ hizbiyya kò sẹ́ni tí ò lè kó sí èyàn lè máa bẹ́nu ẹgbẹ́ èyàn sì lè máa ṣe kí ni ó lè máa bẹ́nu ẹ kúrà èyàn lè máa pariwo sàlàfíyà wáyé àsàlàfíyà tó ń hizbiyya. <laughs> ẹ̀fọ́ máa pariwo sàlàfíà làwa sàlàfíà bọ̀ sàlàfíà rẹ̀ ti ń pariwo sàlàfíà kí ni hizbiyya. torí pé sàlàfíà gba tiwa ni o bẹ́ẹ̀ ọba ti gba tiwa á ṣe kí ni àwa bì kan lẹ̀ ọmọ kódà bàbá wa bá ti lẹ̀ ọ́ bàbá rí a sì parọ́ mọ́ ká lè yọ ká lè yọ lẹ̀ mọ́bì kan tẹ báwọn èèyàn bá kí ló lè bẹ̀rù ẹnìkan kàn wò ó pé ah eléyìí asáfẹ́ pé abẹ́fàbùrú kàn án àwọn awo akó saburú wọn wá wú akitiẹ saburú kan kalimariyu náà polongo nígbà àwọn arí kò ṣe ẹja kúrọ ọmọ kì í ṣe báyìí náà àwọn apàrọ̀ nìmọ̀ tó ẹ̀rọ àwọn awárọ̀ nínú ìgbésí ayé yìí wọn pé ah, irọ́ tẹ̀sí apamọ́kùnrin yìí kò sí nínú ìgbésí ayé rẹ ẹ yìí tí wọn náà ṣe kílò náà hizbiya ẹ dákun ẹja jìnnà sí ẹ̀sìn we versus them àbí ṣé ó dọ́bà wọn we versus what àwa àti wọn àlejò ṣe kíni àlejò gbà fúnra wa. kódà ẹlòmíì ẹni tó rí tó ń kó sínú ìsbíyà ọ̀hún má tún fi ìsbíyà bàjà wọn kó ti wàá nu ìsbíyà àti ọ̀rẹ́ bíi tí wọn ò bá bàjà pé ìsọ́ọ̀fù sàlàfíà ó lọ́jọ́ kíni ó ní ọbí bàjà torí tó o pò ń kó sínú ìsbíyà ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ bóyá ó kan pé ó sọ mọ́sálà kan òdodo ló wá sọ mbẹ́ òdodo tó sọ mbẹ́ òun máa yí mọ́ lọ́wọ́ pé rọ́ nípa ní o kàn lọ́gbọ́n sọ̀rọ̀ mbẹ́ ni o bó ti wá o ìdàkejì ló mí ni ah ìwádìí mọ̀ pé ọ̀dà àṣàkọ́kùtà kọlùbọ̀hù tọ́lá ọkàn rẹ̀ ni jẹ́ kí ilẹ̀ ìzbíyà rẹ̀ mọ yóò mọ lẹ́nu bí tó bá ti kó sínú ìzbíyà ẹlẹ́yàmẹ̀yà náà ń pè ní ìzbíyà tàbá mu wá ní ṣókí má fẹ̀sì yìí ṣe lẹ́yàmẹ̀yà má fà àwọn àfáà ṣe lẹ́yàmẹ̀yà àwọn ilé yìí tẹ́lẹ̀ ìbá ti sọ ìwọ́n tọ́wọ́ bá ti àgírí pẹ̀lú ẹ̀ ọ̀daràn àmọ́ yọ yín kù lẹ́yọ kọ̀ọ̀kan ni bíbá tí yàn yọ ìgbálẹ̀ nínú ìgbálẹ̀ nínú gíní nínú òṣìṣú ọ̀wọ̀. ẹ wá wo gbogbo àwọn ìsbíyà tí ń lọ káàkiri láyé lẹ́nu báwọn èèyàn ti wá ń sinú bẹ́ẹ̀ bá wo àwọn ìjọ ìjọ ìjọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹlọ́rí wò wọ́n kálukú ti láwọn kìnnì kan tí wọ́n wá gbélẹ̀ nínú ẹgbẹ́ wọn òun ni wọ́n fi máa wọn tàlẹ̀ ní rí ẹ wo àwọn jama'atul ikhwanul muslimin mùsùlùmí ni wọ́n àbí wọ́n ṣe mùsùlùmí mùsùlùmí ni wọ́n wọ́n máa kírun wọ́n máa gbàwẹ̀ wọ́n máa yọ zaka wọ́n máa lọ hajj àmọ́ sẹ́ẹ̀ máa bí tí wàhálà ti máa ń dé ó ní pé àwọn táwọn ti gbé lẹ́hùn gbogbo ìwọ tó o bá ti ṣe àtakò rẹ̀ kí ni yóò máa ṣẹlẹ̀ wàhálà ó máa dé o ní tí wọ́n gbé lẹ́hùn má ṣe kí ni má ṣàtakò rẹ̀ nǹkan gbélé ọ̀hún ọba wa ní observation pé ah, èmi sì rò pé kẹ̀sí báyìí njọ́ ọba ti bẹ̀rẹ̀ àtakò njọ́ náà nìwọ náà ti di kínú ó bẹ̀rẹ̀ sí ní gbógun tí ọ nù o ń túmọ̀ sí pé ntàwé yìí oníkíní oníjà lára wọn bí tí wọ́n ń jà lára gbogbo àwọn tó bá ti ń pè ní ìjọ ìjọ ìjọ ẹni tó free mẹ́ẹ̀ ó ṣe kí ni ó kéré àwọn tí wọ́n free nínú dáwé yìí wọ́n ṣe kí ni jama wọ́n kéré ìwọ ni kí wọ́n náà ó ṣọ́ra tiẹ̀ kémi náà ó ṣe kí ni kí n ṣọ́ra tèmi náà. àwọn jàmbá àti tabligh ọlọ́mọba tún mú gbogbo wa náà dúró dáadáa ẹ wọ ẹnujọ́ mẹ́ta yẹ wo bí wàhálà ṣe pọ̀ ọ́. الدكتور شرف الدين بني مراجي حفظه الله تعالى ورعاه وسوق تنفي صوبا بانتا وسيكني وسوق تي وانفي صوبا كيلوفا لوري في وبا وصل تنجي وطورو ẹ kò sí àwọn Sheikh Abdulaziz bin Baz alayhi rahmatullah bàtà wọn fẹẹ sọ̀rọ̀ nípa gbogbo àwọn ìjọ ìjọ yìí àwọn apàkíyèsí kálukú náà ẹ̀yin àlè kọrin mùsùlùmí ẹni bíi tẹ ẹ ti ṣe dáadáa àbí àmọ́ àwọn eléyìí náà tí ẹ ti yapa sún náà lọ́ọ̀rì tún lè ṣe ẹ tún yìí ṣe ẹ tún yìí ṣe ẹ̀yin jamaayi tẹ̀lé ẹ tún yìí ṣe ẹ tún yìí ṣe ẹ̀yin eléyìí náà ẹ tún yìí ṣe ẹ tún yìí ṣe ẹ dákun tí kálukú bá gbọ́ mọ̀ràn tá a túnra wa ṣe kí ni yóò ṣẹlẹ̀ gbogbo àná àtújọ da àjọ gbé ìsìlámù lárugẹ ni àmọ́ yìí dúró lórí pé báwa ti ṣe yìí kò ṣe kínú ẹlòmíì ọkọ ni ah ẹ̀yin wá sọ pé àwọn àǹtọ̀ wà bùsàárì mi náà ah, ẹ̀ sì lọ rí gbọ́rọ̀ dáadáa ni o <laughs> jẹjẹ gbọ́rọ̀ nǹkan tó pè mí sá àwọn ọlọ́ọ̀dì tún ẹlọ́ọ̀dì tún gbọ́ ná. àwọn tó kú ònú yín kan láwọn ṣe ẹ̀yin nǹkan tẹ́ ìwà mẹ́rin ní kíni ẹ̀yin ò ṣe àámúmọ̀ràn wá fún yín pé ẹni bá ń ṣe nù yín má ṣe kíni má ṣe mọ́ ìwọ tó ọ̀bá kí ń ṣe má ṣe kíni o má dé díẹ̀ ọ̀rọ̀ ní simple àbí ò simple wọ́n á níbọ̀ ọ̀rọ̀ méjì ni a fún yín mọ̀ràn lórí tìjáde náà kí ló dé tọ́rọ̀ lọ lórí yìí o ìwọ tí wọn náà ń pera rẹ ń sáláfí náà ìwọ náà lákìyèsí tó gbọ́dọ̀ pera rẹ àṣejù ẹlòmíì onílọrun láfin ẹlòmíì ló mọ pariwo sàlàfíyà àbọ̀ kí ló ti sọ́ dì hizbiya ó ti gbá àwọn àfa kankan lẹ́nu àwọn àfa sunna náà àwọn àfa sàlàfí ìtàfà ní bá ti sọ ìwọ tó bá ti khalafa rẹ kí ló tẹlẹ á yanjú wọn náà ni o ìwọ náà tó pera rẹ sàlàfí ìwọ náà gbọ́dọ̀ ju yóò náà ọgbọ́dọ̀ ju yíhun náà lẹ̀ bọ́ ọ bá ti jù ú lẹ̀ ọ̀rọ̀ tí ìṣe kíni ọ̀rọ̀ ìyanjú o kọ́rọ̀ tó lè yanjú ìwọ náà gbọ́dọ̀ mú tọwọ́ rẹ o ìwọ náà ju yíhun náà lẹ̀ láfi ní má gbógun ti hizbiya pẹ̀lú ìlànà hizbiya ọkọ̀ wa dúró ti àwọn àfáà ìjẹ́bàá kaya àfọ̀ wọn lè má ju mélòó kan lọ táwọn bá ti wá sọ kinní kan lórí mọ́sálà kan ẹlòmíì ò gbọ́dọ̀ sọ mí mọ́ kódà ó lè ṣe mọ̀sá ìlú ijtihadiya ìyóò ní máa ń ba nínú jẹ́jú ọ̀rọ̀ tó ṣe pé ìgbàláàyè wà káwọn àfa ò yapa ẹnu mbẹ́ ọ̀rọ̀ táwọn àfa tí ìgbàláàyè bá wà kan yapa ẹnu mbẹ́ má sọ̀rọ̀ nìdọ̀rọ̀ mọ́nájú mọ́ wọn lọ́wọ́ nínú àdánwò táwọn sàlàfì yóò náà ti ń bẹ́ńtà lé nínú àdánwò ni ó kálukú bára wọn so tọrọ ọ̀rọ̀ ìsàlàfì ìwà àti ẹ̀jẹ̀ ìjọ ń jà sí ó lè jágo aago yẹn ó dẹ̀ ló máa ṣiṣẹ́ gan aago yẹn ò dẹ̀ ṣiṣẹ́ ní tó tà fún mi lọ́nu o ṣébí aago ṣe bí kí n máa bá àfà pé tajà tí ò da ni ṣébí kò ju bá ń lọ tago yẹn kí ni yóò adi kéré fún àwọn ìlànà mi ò da bí ayé náà yẹ bí ọlọ́jà tẹ̀kọ́ àwọn ọlọ́jà ti kọ́sọ́mà irú ìjà ọmọ ìṣẹ̀lẹ̀ láàrin wọn ẹ à àyè mo gbàdúrà mo gbé fún yín ó da o ẹ gbàdúrà fi délé kò yà á da mọ́ ẹ lẹ́ta tí ò da mú a sì parí àbá àrí parí ẹ àmọ́ sọ láwọn sálábí òde òní láwọn aláṣejù sọmọ tí ó ṣe tó ga ni báwo ni ọmọ pẹrẹ ní alùsùn náà sáré mọ tago tí ò da ń bọ̀ nù o tọ́ba ti kó mẹ́rin tán ẹ̀rọ pé ẹ̀rọ sálábí ó dẹ̀ ń tago tí ò da aláìsí àwọn ẹlẹ́gbẹ́ ni àwọn ẹlẹ́gbẹ́ bù o iṣẹ́ ọlọ́jà ni kì í ṣe ẹgbẹ́lẹ́gbẹ́ àwọn ọlọ́jà ló máa ń ṣe bẹ́ẹ̀ láàrin kíni láàrin ara wọn. àmọ́ bí a ṣe jù ẹ wo bí ó sọra rẹ̀ dì ó ní kéèyàn wá sọ gbogbo mọ́sálà kọ́ wá sọ di mọ́sálà mọ́ ní àjùmáwò fúnra wa àtago fúnra wa àtatira fúnra wa àpèrà wa lóde àpèrà wa lóde agbára wa lálejò agbára wa lálejò yóò ti di nǹkan míì èyí tó jọrọ ayé nu o ibi náà wà ń bẹ tó jọrọ ẹ̀sìn náà tó yẹ pé ìgbàláàyè mú tiẹ̀ mú tèmi wá àwọn kan bẹ nú ọ̀rọ̀ ẹ̀sìn kò sí ìgbàláàyè mú tiẹ̀ mú tèmi ìkan kan náà ní kí ni gbogbo agbọ̀dọ̀ jọ mú àmọ́ àwọn kan bẹ ìgbàláàyè mú tiẹ̀ lómi náà ṣe kí nu kí mú tèmi kàlíhókùmí alẹ́ àṣùkà kàlíhókùmí alẹ́ àṣùkà ká fẹ́ dájọ́ lórí ẹnìkan nísìnyí ìwọ́ bojú wọ ẹni pé ah ẹni yìí oníbídíà ni o àwọn ọ̀rọ̀ yìí níbi àlàyé ìjápẹ̀já farabalẹ̀ láàrin òun dáadáa oníbídíà ni o ọ̀pẹ ló ń bídíà òun ìṣèhádù lọ ṣe kí lálọ́ ṣe yìí ìṣèhád ìgbìyànjú mímọ̀ ni ìgbàláyè kọ mú tiẹ̀ wà torí ọ̀rọ̀ tó sọ sọ fi pinnu ń bídíà òun ayé àkùrá nìkan ló pè bẹ́ẹ̀ hadith anabuwa muhammad kọ́ni kíni kọ́ ló pè bẹ́ẹ̀ kò sí tẹ́sì fún tó wà direct lórí ọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì wá bí òun náà wá wò yín sọ̀rọ̀ rẹ̀ ń wá ní well ẹni yìí lóòótọ́ ó láwọn àṣìṣe kan méjì tí ó ṣe ni àmọ́ tó ń ti gbogbo àwọn àṣìṣe yìí náà èmi ò rò pé ó yẹ ká sọ pé kò níbi díà ni látara bẹ́ẹ̀ alùsùn náà bíi tiwa náà ni ṣe é pé ìgbàláàyè kó sọ tiẹ̀ wà bí ó sí ìṣe àdùn òun náà tó pè lálùsùn náà náà òun náà lẹ́rìí kan ṣòṣe látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ọlọ́run lórí ẹ̀ kò sí direct evidence òun náà wòye ìwọ náà wòye níbi irú ọ̀rọ̀ báwọn mọ̀ sọ̀rọ̀ ẹ̀ di tọ́wọ́ sọ pé ṣe ẹ lẹ́ gbọ́ pé ṣé ìlàgbájá sọ pé kò gbádùn ẹ gbọ́ ẹ mo gbọ́ pé sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ò tẹ́mi lọ́rùn náà ni ó gbọ́dọ̀ tẹ́mi lọ́rùn ni o hàbíyí hizbiya hàbíyí hizbiya má fi hizbiya polówó tàlàfíà mọ́ sí ni lọ́ọ̀rì sinmi agbájá. tí a tún wá rí ká tún wá ṣe kíní kan fúnra wa ká kì í délé fúnra wa dáadáa tó tún wá rí èmi àti ẹ tún lè jọ àgírí lórí fún bídíà lèèyàn. ní ìkan tí wọ́n ní ìṣíádùn náà náà tún ni pé bóò láti wá bá rú ẹni tá a jọ àgírí fún bídíà nìyí ló ọ̀nà tún nìyí náà o. torí pé àlìmọ̀tẹ́dẹ́ àtúnlẹ́yìn sọ àlẹ́ àdáradá ti ń wàhídà àwọn ẹni tá à ń pè ló bídíà ń bídíà yìí ipò kan hàn sí lẹ́bù kan náà wọ́n burú jura wọn lọ wọ́n yẹ hànà jura wọn lọ àbá yẹn hàn jura wọn lọ́nà ìmí ti bá bídí àdé ẹ̀ débi gbóyè kẹ́kà fárọ̀ rẹ̀ ìmí gbogbo bídí àrẹ̀ tó ṣe ẹ̀ẹ́kan fàṣàkọ̀ rẹ̀ náà ni àwọn bídí àjura wọn lọ gbogbo bídí àkọ́ni ó dàbí aljaad ibn dirham gbogbo bídí àkọ́ni ó dàbí wasil ibn ibn ata àwọn bídí àyíwá jura wọn lọ ìwọ́n lè wá wo ẹnìkan lọ́dọ̀ tiẹ̀ pé ẹ́ níbi tí bíbí àti ilé ìdé yìí ó wọ́ ju dáadé bínú kí ni lọ. ilé ìgbéra ó lágbára gan àwọn wájú níbi àtọ́ àgbẹ̀ ń tẹ̀ ilé lẹ́yìn ní ẹlòmíì ó sì dé ó lè àwọn pé ó ń bíbí àní lóòótọ́ àmọ́sọ̀rọ̀ ilé yìí ntí ń jẹ ni ó wà á. ó ní ẹ padà sọ́dọ̀ àwọn àfa àtọ́ máa ń sọ̀rọ̀ ń pariwo ayé àgbà mi ó wàá mọ̀ sí yàtọ̀ láàrin àdá ẹ̀yà ilà àbìdà àtìyí wà gẹ́rù dà ẹ̀yà ti ilà àbìdà àtìyí. ó ń bíbí àtọ́ nǹkan ọ̀rá jòkó nulẹ̀ rẹ̀ ń ṣe bíbí àlóòótọ́ o àmọ́ òun tá à ń wá bí ó ti máa jẹ bí ó ti máa mú ọ̀rá ń dá nǹkan rẹ̀ sí. àtúnbíjì àti pé lẹ́yìn pé ń ṣe ó tún wá ń bọ́ gbangba ó tún wá ń polówó rẹ̀ káàkiri fáwọn èèyàn sẹ́rí bẹ́ẹ̀ tí á ń dú àwọn méjèèjì yóò ṣe kíni yóò yàtọ̀ fàyè irú ẹ lẹ́ ìbẹ́nu sàràfíyà níjọ́ ọba ti tilẹ̀kùn mọ́rú eléyìí kí ló fẹ́ gbé wọlé ṣèyíṣbẹ̀yà láfi ní má polówó sàlàfíà ìtọ̀rí kọ́tín hizbiya. òun bídíò lè rí òun bídíò àmì ń bẹ ọ̀hà kódà tọba lè má jẹ́ ọmọlé rẹ tó bá kó dẹ́gbẹ̀lé rẹ tọba lè kókó mẹ́ níbi tí bídíò àti ẹ̀ yóò ṣe kí ni yóò dé ṣé báwọn akẹ́rẹ́ lè tẹ́tẹ́ níbi kí ni ìwà lọ́wọ́ máa mú létí yàn àwọn kókó bíi ti ń gbé lórí ọkọ̀ náà máa gbọ́ ìbú àwọn tàbí lójoojúmọ́ yóò hàn lé mọ́ ibi òun bá tiẹ̀ dé òun ẹlòmíì ò bá tiẹ̀ dé bẹ́ẹ̀ ẹlòmíì bíi bíi àti ẹ̀ yìí dé àá ah, ní ah, ká wájọ gbé tí wàá le tó bá wọn. kájọ gbé ó ti wá ṣe kíni ó ti wá le tó bá wọn. yíyùn láti mọ ara àwọn àlùfáà tó yẹ pé àwọn ń táwọn àfáà wa tí wọ́n lọ fi bá àwọn bíi àlò àwọn míì wá dé lẹ́yìn àwọn wa rò pé ah, kíní yìí ẹ mọ́síláhà dájọ́ rẹ̀ jọ náà kò ṣe kíni kò dájọ́ rẹ̀ mọ́lẹ̀ nìyí àwọn tí wọ́n ń bí nǹkan ò ọ̀rọ̀ tó fẹnu ni ọ̀rọ̀ báwọn náà oníkálukú farabalẹ̀ alhizbiya oníkọ gbèrò rí kankalẹ̀ àbíkọ gbé àfa kankalẹ̀ àbíkọ gbẹni ọlọ́run kankalẹ̀ àbíkọ gbèrò rí kan lẹ̀ àbíkọ gbélé ẹ̀kọ́ kan kọ́ wa máa ṣe akadolwala walbara aleha kọ́ wá nítọ̀ àwọn ẹni tí ń bá ti ń bá a ṣe àwa náà mọ̀ ṣe kíni a mọ̀ gba tiwọn àwọn tí ò bá ti gbanta gbélé yìí àwa náà ní ṣe kíni à ní bá wọn ṣe ọlọmọṣà tún ní kọ̀ọ̀kan wá ṣe o ọlọmọṣà ṣàlékún mọ́ ẹnì wá o ó ṣàlékún àgbọ́yé àwọn nǹkan wo ni wàá mọ nílídìí wọn lọ sí ṣòbíyà ẹjẹ asáré sọ fúnra wọn. alákọ̀ọ́kọ́ tó lágbára tó sì burú jù nú ẹ̀ ó ní alijahali alimada alijahal àìmọ̀kan àìsèkìlì tàmá àìmọ̀kan ntí yóò nímọ̀ nípa rẹ̀ nígbà míì yóò wá torí ẹ̀ wò pé a kò mẹ́ni o kò ṣe kí ni kò mẹ́ni o nítorí kó wá béèrè àlàyé rẹ̀ owó wa nígbà pòun ò mọ́ àìmọ̀kan rẹ̀ ni ó wà mọ ibi ó wà mọ̀ mọ́ o yóò wá gbà pé bẹ́ẹ̀ lòdodo ọ̀rọ̀ náà parí sí ẹni ò bá ti wá tẹ̀lé lórí ẹni inú dẹni làánà. irú eléyìí ìmọ̀ ń tìyàn lọ sínú hezbiya irú ẹni tó dúró lórí àwọn ọ̀rọ̀ míì nísìnyí tó torí ẹ̀ ló wọ̀n ní bẹ́ẹ̀ nìkan sí máa wọ̀n ní ṣe gbá mọ́ bóyá bó bá padà mẹ̀rí tẹ́ni ní dúró lé lórí bóyá ó lè ṣe kíni ó lè juwọ́ lẹ̀ ó láwọn afáàfin máa ń fún wa làwa mọ̀ràn gbà míì tí wọ́n bá rọ̀ mọ̀ ìyá rẹ̀ kan tó láṣìṣe bá a sọ̀rọ̀ ó lè jẹ́ tó bá ṣàlàyé fún ọ tí ìwọ gan bá padà gbálàyé ìwọ gan tún lè ní àti ẹni tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí kó dẹ̀ bá tún ṣe kíní ìjú báyìí lọ. a ìmọ̀ pé tó tó gbẹ̀yìn ṣe nù tí ìwọ gan bá gbọ́ àlàyé rẹ̀ ṣé àwọn nǹkan mi ń bẹ àìmàlàyé àtàìmọ̀dí tí ń tiẹ̀ lòmíì ṣe nǹkan mi ló mú wọn kàn máa kọ̀ndẹ́mù ẹ̀ ló mú wọn máa pariwo ìsúyà ń bẹ lára rẹ̀ bóyá tí wọ́n gan bá má ẹ̀mí ẹ̀ta ni wá ń ṣe kíní ìwà ẹ̀mí ẹ̀wá gan ló yẹ kẹ́ bó ṣe tí wọ́n gan bá mọ àlàyé tán. tó bá rọ́mọ ìyá rẹ̀ kan tí ń ṣe kíní kan kí wọ́n náà lè má mọ fìròrí ìbíyà bàjá jẹ́ gbìyànjú àti wámọ̀ nǹkan tí ń ṣe àbí ìtẹ́ni yìí ń ṣe yìí tún lẹ́rìí ó lè lẹ́rìí bá ẹ dákun ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan tán pariwo àsí tán wá ní ẹjẹ́ á máa kó síà afa ẹ̀yin náà ràn wá lọ́wọ́ ẹja jọ kó sí àlọ́bi tí a ti rẹ́ ń tiẹ̀ tó ń fèsì pé tẹgbẹ́ là ń ṣe ni ẹ dàpọ̀ kí ló tẹgbẹ́ pẹ̀lú ká palẹ̀mọ́ sí à táwọn ẹlẹgbẹ́ náà máa ń palẹ̀mọ́ sí à taraba ní ọwọ́ ara rẹ̀ ó sì jòkó lórí iṣẹ́ òun o ìjọ wọn pàtẹ sí àtọ̀ jòkó lé ọ̀lẹ́gbẹ́ náà fi pàtẹ sí àtọ̀ wá jòkó lé ká wá palẹ̀mọ́ rẹ̀ ọ̀wá lẹ́gbẹ́ sẹ́ni pé àgbákò dé àbí òde ọlọ́run kó là wá kó sànù wa o àìmọ̀ kan ibi tí mo ń lídìí yàn lọ́nu. bó ti wà ó sẹ́ni bó sọ pé sẹ́gbẹ́ là ń ṣe òun táwọn àlùfáà ò bá bá a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ńjọ náà yóò padà sọ fún wọn pé alẹ́ lẹ́gbẹ́ ni yóò lẹ ìzúyà mọ́ wọn sẹ́ni sì ń bọ̀ ń lẹ ìzúyà mọ́ yẹn lé lórí ọ̀ ṣé kí ni ọ̀ ní mọ̀ ń pa yẹn. èyí tí wọ́n wá dúró tì lọ́wọ́ gbà pò náà gbọ́dọ̀ gbọ́ gbà àìgbárùn ọ̀sọ̀ wọn dẹ̀lẹ́gbẹ́ wọ́n fi hizbiya haarọ́ bá ń tí e ṣe hizbiya lórúkọ pé hizbiya ni ọlọ́run kò tún gbogbo wa ṣe o ọlọ́run kò fi gbogbo wa mọ̀ náà kò sànù ẹnìkọ̀ọ̀kan wa so àìmọ̀kan ẹlòmíín bẹ láàrin àwọn tá à ń pè ní hizbiyuna lénìí wàláhì kò tí ì ródodo súnà ni ẹ wo gba àwọn àlùfáà wa àtọ́kùn ọ̀nà ẹgbẹ́ ṣé ìfẹ́ páwọn fẹ́ ṣe ìsìyà ló mú wọn ní àbífẹ́ abẹ́ṣetọ́ ọlọ́run abẹ́ṣetọ́ ọlọ́run náà bára wọn bò míì àmọ́ gbà wọ́n bára wọn tó parí pé á ibi àwọn wà yìí ìmọ̀ ló lékún òye ló lékún àgbọ́yé ló lékún náà fi wò ó pé á kíní ìyá àní tó kíní àní wọbẹ̀ ìmọ̀ àtòye tó wá lékún tó wá mú wọn mọ́ wọbẹ̀ ìní kí wọn náà máa wá ló jẹ́ pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwa tá a là ń ṣe súnà ẹ dákun torí ọlọ́run ìmọ̀ ẹ mẹ́jọ àbí ṣeré o àwọn èèyàn fọ̀rọ̀ ọmọ ṣeré o sẹ́rí ọ̀gọ̀rọ̀ nǹkan mí bẹ sẹ́lómi mọ́ fi ń fa wàhálà àìnímọ̀ ni o àìnímọ̀ ni o ẹlòmíì sì ń bẹ ọ̀nà àwọn ló ń gbógun ti ìsbíyà ìsbíyà náà níbi ń gbógun ti ìsbíyà látara àìnímọ̀ ìdákun ẹja jòkó tí àwọn àlùfáà wa ká kẹ́kọ̀ọ́ ká yànnà náà rọ̀ dáadáa ká kẹ́kọ̀ọ́ kójúwó ńlá kójúwó rí náà ká lè mọ bí à ń lọ ọlọ́run kó mọ́sá àrùn kálukú wa lọ́wọ́ kó sì mú kálukú wa kó mẹ́sẹ̀ wa dúró dáadáa. àyìnbá kan bí ó burú sínú. ẹlẹ́ẹ̀kejì tó yá àsìkò a ah, ọjọ́ ti lọ púpọ̀ a ah, àti tí ìbọ̀ síbi àtọ̀rọ̀ àti sharru al-hizbiyya á débẹ̀ náà nísìnyí insha Allah inú ọ̀nà tó lè mú ni sáré fọ́ọ̀lù sínú hizbiyya tó ń bá ọba ti bára rẹ nínú ọ̀nà tá a fẹ́ wù yàtọ̀ sáyìmọ̀ kan eléyìí onímọ̀ àmọ́ bára rẹ̀ ńbẹ̀ kódà onímọ̀ tí màá rẹ̀ yanjú òun náà ni al-asabiyya alimaba ẹ bá gbé al ẹ o àbíkẹ́ pé ní àtàásùbù alimaba ẹ àtàásùbù àtàásùbù ni pé ẹ eh, kí yorùbá rẹ ńlá ẹlẹ́yàmẹ̀yà náà láti sí ń wá nǹkan mi tí n bá tu ni o tàásùbù ni ká ọlẹ́yìn kan àbọ̀ ní nǹkan kan tí kìíní kan bá ilé wa kàn án kọ̀sìmọ̀ gbára ta tàásùbù ni kọ́ ti wà níwà rẹ̀ pé ọ ti wá fojú wọ pé eléyìí o gbogbo ìgbà ọ̀dọ̀ rẹ̀ lódodo mọ̀ wà ọ̀dẹ̀lẹ́gbẹ́ ẹ̀yìn bọ́ ti ń pè lẹ́lẹ́gbẹ́ ni o amadéni ó bọ̀ pé ni pé ọ̀ bọ̀ sínú hizbiya. ìjọba bá ti gbà pé ẹni yìí gbogbo ọjọ́ tí ó bá ti sọ̀rọ̀ láyé kí ni yóò sọ òdodo ni sani gbàgbọ́n yóò wá mú ọ jẹ́ pé ìjọ tó bá ilé tí ń takò báyà ló sì máa ta ọ́ aró sì máa ta ọ meanwhile in tó sì yẹ kó ṣẹlẹ̀ ni pé ìjọ ọba lẹ́nìkan àfa àkànni tó fẹ́ràn ìjọ ọba rẹ̀ ní takò ìgbára takọ́ ni àkọ́kọ́ àkọ́kọ́ ni pé kọ́kọ́ jókòó náà kí lẹ̀ ń takò wọ́n sí. gbálàyé gbálàyé kò sí bàbá ti fẹ́ràn ẹni òní tó kò dẹ̀ sí bàbá ti kórìíra ẹnì kejì tó tó bá fún wọn àtẹnìkan ìkankan ṣẹlẹ̀ láàrin wọn má sáré dúró pé àá òdodo níbẹ̀ lọ́dọ̀ wọn láíláí kò pọ́síbù. lópin ìgbà tó ń jẹ́ pé èèyàn ní jèjì màláìka ó náà lè ṣàṣìṣe ó lè ṣàbòsí ó lè ṣe jàmbá ó lè parọ́ ó lè ṣe ní fíìsì. so ìwà àǹfààní rẹ ohun àtẹnìkan wá lọ́rọ̀ kọ́kọ́ béèrè pé kí ló ṣe wọ́n tí wọ́n fi ń takora wọn gbọ́ àlàyé kódà mọ́jọ jẹ́ pẹ́nu àlàyé àfa rẹ nìkan lọ gbọ́ torí bá a ti wí yẹ lómi wa ni àmọ́ lọ́dọ̀ sáàzù lọ béèrè mọ́ lọ́dọ̀ sáàzù nìkan torí kò sí rẹ ni tí máa ń rojọ́ láyé bóun náà ti máa ń rò yóò rò sọ́dọ̀ ara rẹ ni ọ̀gbọ́n náà ni kò sẹ́ni tá a gbé ọkọ fún tí ò ní roko sí i wọ́n rí yòó reality ni ìwọ náà tó bá fẹ́ lọ sóko àwọn àtàwọn gbé ní ìsàjì náà wá wò tó bá gbọ́ kódà tó bá débi tó yẹ kó ti ro ẹjọ́ tẹ́ẹ̀bì eré lálábòsí tó náà pàbòsí lòún ṣe yóò tún wá dọ́gbọ́n pé ó kàn án ní pé tí mo ṣe ń bẹ̀ yẹn ò da ṣàlàyé bí ò ti da ìran rojọ́ rojọ́ yìí sábà rojọ́ bẹ́ẹ̀ ìran rojọ́ rojọ́ wọn sábà ṣe kí ni wọn èrò rojọ́ bẹ́ẹ̀ yóò mọ ọ̀nà tí ó gbà fi péǹtì ibẹ̀ ìdí nìyẹn tí wọn náà bá lè mọ́ di fúùlù kọ́ sì bá bara rẹ nínú oko hizbiya bọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin àfáàrí àtẹlùmí gbálàyé tó yẹ kẹ́nu àfa rẹ̀ lọ ti gbọ́ eléyìí ẹnì kejì náà kálẹ̀ nítọ́ọ̀lì access ni pé wọ́n á ah, mo gbọ́ kẹ́yìn àtàfà wa ọ̀rọ̀ báyìí báyìí ṣẹlẹ̀ kó ló sì ṣàlàyé tiẹ̀ amọ́tẹ́ màdánwò tó tún kàn wá láàrin yìí káláfà yìí ni wọ́n súnmọ́ ọ̀rọ̀ wá ṣe láàyè àfa àyè àtàfà wọn wọ́n ti wá gbálà yé lé sọrí opponent tó bọ̀ pọ̀ súnmọ́ ah, wa ní kinní ni wà ní ìbéèrè nínú ya tó wá bàjẹ́ délẹ̀ Yorùbá òun náà ti wá àfa rẹ̀ náà ni ó support inú ọkàn rẹ̀ ẹlòmíì tí wọ́n á burú tí wọ́n á sọ fún ẹ pé mo mọ̀ náà pé kò sí ti máa sọ fún yín náà ẹ̀yìn àfa yín náà lè máa wà á ìwọ tí ẹ̀sọ́ tiẹ̀ náà. àdánwò gbogbo kìíní fún wa o ní tó ti gbó tí kálukú ṣe ń wẹ̀ nù ìgbéyà rèé kálukú ní wẹ̀ ń ní ti o illa man rahima rabbuk wa qalilun ma hum afẹ́ni ọlọ́run bá sàánú lókù díẹ̀ sí ni wọ́n sọtú wá rí àdáwò míì tó wá bá wa tọba láfa àkàtọ tó wá fẹ́ràn tí haku bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tọba tó wá fi rìn rẹ̀ pé haku ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó wà lé ọ pé wọn náà ń kọ ṣèjìbì ni ọ wọn náà ti ń ta asọba fún àmọ́ kí ni gbogbo wa la ní ìdíkà pàkíyèsí ara wa àmẹ́ntẹ́ni tó ní ìdá kíyèsí jù láàrin yìí ìwọ tó súnmẹ́ nìkan ìwọ lọ sí súnmọ́ ìzíyàjú o torí àsọ̀bíyà ó ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ kọkàn gbẹ́wù rẹ̀ wọ́n ìjọ wa kó ọyọ ni pé bọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin àfa ẹ̀ abẹ́nijọ́ gbà fún kan abólólùfẹ́ kan mọ́sàárẹ́ sípò fún opponent mọ́sàárẹ́ fojú aláìdáwọ́ ẹnìkejì kọ́sùmù àfa rẹ ni àfa rẹ lè jẹ̀bi rẹ̀ àìmọye àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn dá padà gbálà yìí gbà mí ẹ̀yà padà gbálà yìí jẹ́ àgbẹ̀ àá kódà yìí màgbẹ́ yìí gan lè wúrú àtẹ̀wò yìí ó sì lè súnmọ́ yàn ṣé orí tó bá ti wá rí káfà rẹ ló jẹ̀bi mọ́ torí kó jẹ́ afa rẹ o dúró lórí pé ah níbi ọ̀rọ̀ yìí o afa wa ló ṣe kí ni ó ṣe mistake àmọ́ gọ̀rọ̀ ọmọ kéwú ọ̀gọ̀rọ̀ àwọn tọ́mọ ńlá wọn ń tẹ̀ láwọn afa láàrin yìí ee ee ẹni máa ń wẹ̀ máa ń bẹ́ẹ̀ ó ṣe kí ni ó kéré ẹ ti wo àwọn ọlọ́mọ kéwú Yorùbá lọ níjọ́ tó o sọ̀rọ̀ sí àfa àwọn ọmọ kéwú yéé ọ̀rọ̀ ló kọjá zontu ọ̀dẹ́ Àbújá kùjé prison wọn ni wọ́n tẹ̀sí kalẹ̀ fún ọ. mọ́kàn làwọn àfa àwọn níbi tààsùbù dé lára àwọn èèyàn lẹ̀ Yorùbá yìí ká bú Ọlọ́run kìí ta àwọn èèyàn lára. ṣebí gbangba nìyẹn kọ́ ti sọ pé jìbìrì ìlú gọ̀ àfa àbúkọ ànábì kí ó ní o ẹ máa wo ó sọ bẹ́ẹ̀ tán ó tún wá ní jama gbogbo yẹn sọ pé jìbìrì ìlú gan àwọn èèyàn wá sọ ní ẹ ẹ ń bẹ̀rù gẹ́gẹ́ bá àwọn náà ilé ẹ̀jẹ̀ fẹ́ sọ pé jìbìrì ìlú gan ó ti rí ìpìtì rẹ̀ lẹ́nu olùwà òfò níjì o irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì wáyé àwọn wà ń àwọn mùsùlùmí wà ń kálukú sì wà ń àbí kọ́ ni ah, sáfà aláwájá ṣé ó gọ̀ burúkú ọ̀ní èkó yìí kọ́ láti yẹtu kéjì rẹ̀ wo àwọn United Nations àwọn ní ó padà wá dájọ́ ọ̀rọ̀ rẹ̀ tó láàánú gbà ẹ wo íńtánẹ́ẹ̀tì ni ẹ̀rí bá ti máa ń ṣépè fúnra wọn lórí ọ̀rọ̀ gbọ́ àfa wa ni ó bú àfa wa ah, ẹ̀rí burúkú ayé àtàlẹ́kẹ́ àbàkọ́ máa bá ọ ìwọ ń bú àwọn àfa wa ọ̀rọ̀ yìí wọ́n máa ń làágùn tí ó máa ṣe gbogbo ẹ̀ ẹ̀rí ibà ìlú agbada tí ó bá rọjú wọn àwọn bá rọ mú mo lè kú nítorí àwọn àwọn mo lè tẹ nítorí àwọn ọ̀rẹ́ àà. Ah, ah. ẹ wá wò pé wọn bá wá bu Ọlọ́run kọ kí lọ wá sí báyìí. kìnìún náà bàkọ́yà rẹ̀ rọ̀wásíbu rẹ̀ ń bẹ láàrin lómi ìtọ́rùn ṣe sún náà ẹ bọ́nu àtẹ́lù àfáà tó gbà fún wàhálà dé bóyá ṣéwù kìnìkan bóyá dọ́kítọ̀ kìnìkan bóyá pọfẹsọ kìnìkan bóyá kìnìkan kìnìkan ó gbọ́dọ̀ lè wọ́n jẹ́ kínú bá rò pé àwọn kan ní sọ́rí tó bá rò síbi tó rò pé bẹ́ẹ̀ mò ń wúdi fà sí rò bẹ́ẹ̀ ó wọlé ibi ọ̀rọ̀ sí náà ó wọlé síbẹ̀ náà. oníkálukú ni tó pàṣẹjì rẹ̀ ibi kálukú dá wàhálà rẹ̀ léyìí tó gẹ́. àwọn àwọn ọ̀rọ̀ tí òye rẹ̀ máa ta sọ́ba ta sọ̀ ẹ̀ nínú ìkàwé ta sọ̀ ẹlòmíì ti ń yanjú ti ń pariwo lé lórí gan tí òye ni kò yé ní o yóò sì máa jà yóò wá sọ ọmọ tá a ti ń wí gan rẹ ẹ àdìgbé kò mọ tẹ ń wí gan kàn bínú náà ni kí ló dé àti takò àfa wa ti takò àwọn dókítà wa ti takò àwọn pòfẹsọ wa ti takò àwọn ṣéèkì wa ti takò òṣàlù wa àdánwò ni o àdánwò ni o ẹ wo bí ọ̀rọ̀ wọn takò àwọn àfa wa wọn takò àwọn dókítà wa wọn takò àwọn ṣéèkì wa ẹ wo bí ó bá wa dé nu sunna nu sàlàbíyà lé ni ẹ̀ẹ́dí kálukú ti gbé yẹn lẹ́yìn lẹ́ni kálukú wa dídàkudà kálukú wa ń yẹ òrò kálukú wa ń yẹ mà bísíní pé wọ́n takò àwọn àlùfáà wa kùtùbà náà lọ bísíní pé wọ́n ṣe kí ni kódà ẹ má ní wọ́n takò wọn ẹ lọ pé bísíní pé wọ́n bu àwọn àlùfáà ẹ bẹ́ẹ̀ náà bu àwọn àlùfáà yìí èyàn bu àlùfáà wa ṣe wá ní ká da gbogbo nǹkan rú ẹ̀yà lùsùn náà ọlọ́run ṣàánú yẹn o ọlọ́run ṣàánú gbogbo wa àdánwò tiwa nu ọlọ́mọṣà ṣàlékún àgbọ́yé kó sì ṣàlékún ìmánì kó sì ṣàlékún ìdúró déédéé lójú ọ̀nà tawhid wa sunna èyí ń ojú ọkàn báwọn àtàásù lára tí mo ń tiyàn lọ́bí kí ni hizbiya tẹ̀lé bá ti wá ń sọ̀rọ̀ gbogbo àwọn tá a wá ń rò pé ń bẹ nínú ẹgbẹ́ ìjìbíyà lára wọn gbogbo wọn tàásùbù yìí kò ṣe kí ó kúrò lára wọn níjọ ọba ti jẹ́ wájà ìkùwá ní wọ́sá tàfi asanu ìbáná ọ̀sàgbákò ti ẹnu o tàfi Yusuf Qaradawi ọ̀sẹ̀ kí ni ọkọ̀ ti o ọ̀ ní bọ́m̀bẹ́ o níjọ ọba ti jẹ́ rí wàhálà asálàfi náà tako ṣe kọ̀rọ̀ bíbù náà rí alimadikali ee kọ́nà ṣe mi tẹ́kì ọ̀ dáná nu wọ́n yóò dúró tí ọlọ́run ni o ẹ̀wò tà á súnmù bí ti ń dààmú kálukú ti ìkùwá ní ń dààmú ìkùwá ní ti wọ́n sálàfi ńkọ́ ti ń dààmú wọn náà ọwọ́ adé ká kàn mọ́ kóníkàlùkù ó túra rẹ̀ ṣe kóníkàlùkù kó ṣe kíni kó túra rẹ̀ ṣe lóòótọ́ reality kan bẹ tá a gbọ́dọ̀ mọ́ fi rí lẹ̀ o reality ni pé ìran ọmọ kéwú ni mo ń fẹ́ràn àfa rẹ̀ aláìran ọmọ kéwú ni kò sẹ́ni tí ò ní ọmọ níwà láwùfà àfa rẹ̀ nífẹ̀ẹ́ àfa rẹ̀ tẹ́yányán wọnú ìfẹ́ rẹ̀ tẹ́yányán àmọ́ dáhùn wí ni pé ìfẹ́ àfa rẹ̀ yẹn ọ̀ gbọ́dọ̀ máa fi sòsùn tó fi máa wọn ta lẹni rí ta tún wá ní ta ní iṣẹ́ ní rí. ó dàbí ọ̀rọ̀ kan ìjọba rẹ bá sáyìí ṣe gbà kó sáyìí ṣe. شيخنا العلامة المحدث علي بن حسن الحلبي رحمه الله رحمة واسعة أنا من صوت ما كيوك أنا ما كيو إيمان تتعصب فافاري تبا صوفن قي أه وانتا فاري صوني إياي mistake ni o tó clear ẹ wá dà ẹ gbọ́n wọ́n yé ni iná máa arọ́ da kàdà wà kàdà kà báyìí báyìí báyìí náà mìíràn ilẹ̀ gbọ́ yé ah, nítorí òun tú yìí kò kò lọ. anábàtú kó bẹ́ẹ̀ bá tún sọ pé ẹ tó wà àfa rẹ tó sọ báyìí báyìí lánàá náà ọ̀ tó gbọ́ yìí náà ẹ gbọ́n wọ́n yé ni iná máa yàtà kọ́sọ̀dù kàdà wà kàdà nítorí mìíràn èyí tọrọ wọn lọ rè ìbọn tó yá tó fi níhàn ẹ kí understand àwọn ṣèkìlì ọ̀ ọlá abẹ́rẹ́ kì í ẹ kẹ́ súnmọ́ ọlẹ́ ọ̀rẹ́ ẹ̀rọ ìtọ́sọ ẹ̀yẹ lọ bèèrè lọ́wọ́ wọn aláyé abẹ́rẹ́ ọ̀rẹ́ jẹ́ àlàyé ẹ̀yìn wọ́n jẹ́ sàlàyé ẹ̀yìn nínú màláyé lákàrí wọ́n ẹ̀yẹ ti wọ́n ìbárí ké <laughs> ó mọ̀ pápá rẹ̀ ṣe ní sẹ́wọ́n náà mọ̀ ní ọ̀kan rẹ̀ o ṣẹ́ka aládùúgbò ní gbòwó adijọ́ kan àwọn afi kan hàn eléyìí wá pààyàn lẹ́rìí ju èyí wá kílẹ̀ pé àfà rẹ̀ kó sínú kúfúrú oyún wò ṣe yí sẹ́yìn wà mìíràn pé wo ìtafà rẹ̀ sórí ah! ká má rahimahullah. ó ní á àfa àwa pẹ̀lú tó wí yìí ó ti di kèfèrí àmọ́ ọlọ́run sábà kẹ́ wọn. Ah, táà tún máa ń tàdúrà fókù ni àmì òkú tó jẹ́ ẹni ó bá ti kú kèfèrí kò nídìí àdúrà mọ́ ẹni ó ti kàfàrà rẹ̀ ó tún wá sọ pé rahimahullah bí tàásùbù bọ́ ọdẹ lọ tún sàdúrà fún kèfèrí. tàásùbù ni tàásùbù ló fi bá débi káfàrọ̀ ṣe kú náà rahimahullah ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó ṣàlékún àgbọ́yé fún wa o kó ṣàlékún mọ̀fẹ́lì kọ̀ọ̀kan wa ẹ dákun ẹja lórí sọ́ra wa níbi ataasub ataasub ó lè jẹ́ níbi madrasa ataasub madrasi ìyẹn là ń pè yún ta ilé ké wa salafi ni wa ẹni bá ti wá tako lé wa o ṣe kí ni o dáná mọ̀jẹ̀ o dáná ẹni bá tako lé o yín wo kí ló fi tako lé o yín kí sì lẹ́ ṣe nínú ilé kí oyin tó bá ti bá àwọn àfa rẹ gòrò àlàyé ń tẹ̀sí oúnjẹ àwọn àfa rẹ nìkan yí padà bá yí padà mọ́sùn ẹni olórí bù tààsù mọ̀dàlásí ni mọ́sùn ojú àtàásù bùlì mọ́sùn jìbì tó náà takò mọ́sálásí wa tẹ́ bá ti ń ṣe bí yàtú mọ́sálásí yìí ń ṣe wọ́n ṣe kí ni ṣé wọ́n takò mọ́ kí mọ́sálásí yìí náà kó wọ́n ṣe kí ni kó má ṣe bẹ́ẹ̀ mọ́ àtàásù bùlì jàmáì ìjọ wa wọ́n takò jọ wa ẹlòmí ẹ báyìí lè mẹ́nu bàjọ́ rẹ̀ báyìí lásán ó dáná nù. ìjà dé ogún dé ní ẹ gbọ́dọ̀ sọ pé ìjọ wọn ṣe mí ẹ máa wo tó bá bí wọ́n pé ìjọ yìí o ṣé màásùmù ni ni àyè ṣe màásùmù ẹ mo wá lẹ ṣe mi ṣe gbà à ṣe mi ṣe kì à ṣàlàyé ọ̀rẹ́ àlàyé ṣe mẹ́rin wá ọ̀rẹ́ rí mi wá ọ̀sílẹ̀ ṣe màásùmù alẹ́ ṣe mi ṣe kì ọ̀sílẹ̀ gbà àtàwọ̀ tà sọ. sódùnú tí mo ń tìyàn wọnú ẹ̀yìn yá mi ọ̀pọ̀ nínú àwọn okùn tó lé ọkùnrin ni ó wá burú débi pé báláìmọ̀ kan ò ṣe lè mórí bọ́ tó bá ilé ti bọ́ sínú okùn yìí bẹ́ẹ̀ náà ló ní mímọ̀ náà ò lè mórí bọ́ tó bá yẹ kí ni tó bá ti bọ́ sínú okùn yẹn. mọ́tà asọ̀m láàtàtà asọ̀m ní ayé àhà táyìnà mọ̀ntàrà. fàyè lẹ̀ pé kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe máa fàyè rẹ̀ lẹ̀ máa fi sílẹ̀kùn rẹ̀ kalẹ̀. ọjọ́ ti lọ púpọ̀ jọ̀mọ́ àpò kan ti fẹ́ lù á sì ta ìlà àwa sì tún níbò míì tàn lọ àmì ẹ̀jẹ̀ wa rọra sọmaráìzì aburú wo ni hizbiya lè gbèsè gbèsè ayé yẹn aburú wo ni kíni ni hizbiya lè gbé lẹ́sí kíni inú gbèsè ayé yẹn sẹ́yìn nu tó yára dànkan rú láyé oníkíni wa hizbiya pípé ìzúyẹ̀ ò tiẹ̀ wá dá nǹkan mí lẹ́kọ̀ọ́dá tí mo kọ́kọ́ fẹ́ dákọ̀ yìí ó tó ń ta gbọ́dọ̀ tó yẹ bẹ̀rù gbogbo ọjọ́ tí ìzúyẹ̀ àbá ti bẹnu àlè ọmọ kan ìmọ̀ ń dógun lẹ́nu àlè ọmọ náà ìmọ̀ ogun ni o yóò dá ọ̀tá lẹ̀ yóò dá ẹlẹ́yàmẹ̀yà lẹ̀ yóò dá alikarahiya wọlẹ́kì yóò dá lẹ̀ sí yẹn lẹ́nu hizbiya ni o ẹ wá gbọ́n jẹun gbé nítòsí yàn yín ẹja lọ gbé wá kàmínàbí òtó dé kí la ló dá wà lẹ́yìn láàrin àwọn muhaj àwọn banul house àti banul kọ́sìrẹ́jì kí ni hizbiya àwa banul house ò ní gbà àwa banul kọ́sìrẹ́jì náà àwọn náà ò ní ṣe kí ni àwa náà ò ní gbà ẹ̀jẹ̀ tó sùn lórí ọ̀rọ̀ ọlọ́run ló mọ iye ẹ̀ aláwọn ọmọ wọn ń bí ọmọ sínú ogun àwọn ọmọ wa ń dàgbà àwọn náà tún wá ń kọ̀ǹtínú ìwògùn ọba wa bí wọ́n pé èé ṣe tẹ̀lé fi ń jagun àmọ̀dí àmọ́ àwọn bàbá wa sàwọn máa ń bá àwọn eléyìí ja ogun wàhálà tẹ ẹlẹ́yàmẹ̀yà discrimination wàhálà tí wọ́n ṣe kíni tí wọ́n ń dá lẹ́nu má discriminate nínú ọ̀rọ̀ Islam. pẹ̀lú bó ti wá ń dálẹ̀ láti jọun gbogbo ọjọ́ tó bá ti ń wọnú àlè ó mọ̀ kan yóò mọ̀ dákòrò ìrálẹ̀ ẹ̀ ní gàtara yín tọ́wọ́ bá ti lè bá wa ṣe yóò wá máa ní irú ìbálò tá a mọ̀ bọ́ọ̀lù tó lójú ọ̀rọ̀ tá a lè sọ lọ́dọ̀ rẹ tó nínú ìta lè bọ́ ìta lè bọ́ nìdé a máa pẹkọrọ fún ọ àwọn àpàdé wa lóru lóru ọ̀ nímọ̀ nípa rẹ̀ kọ̀sọ́tọ̀sọ́ ọ̀ nímọ̀ nípa rẹ̀ bó o la ti ronú lóyè alámọ̀rí jẹ gan ọ̀ nímọ̀ ìgbéyàwó àdúgbò kan mo kọ́kọ́ kó lọ bá òun tó ẹ̀ tó ọdún mẹ́fà nísìnyí àwọn oníṣìí àtàwọn wíì náà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá sì ṣàlàyé ọlọ́run ló mọ̀ tẹnìkan bá bá mi pé ṣáàṣì wọ́n ti ṣe lórí ọ̀rọ̀ à ẹ̀mí ládùúgbò yìí mi ẹ̀ kankan yà yín kíkan á sùn kìtì jí mọ́ kí wọ́n gba mọ́tòrọ́tà lọ́nà ní gbo wọ́n fi èyí lé mọ́tò tẹ́ ń lò àwọn èrì yín táwọn ti mọ̀ à bíyàwó yín ti rí wọn sọ àyàwó mi kí lájú akọ ìyàwó mi bẹ́ẹ̀ tó ní òsì alukọ ni. ìbíyànù ẹlẹ́yàmẹ̀yà ni yóò mọ bí discrimination ni ẹ wá sọ mọ́kàlùkù wọn ẹ sọ́ra fún ẹ sọ́ra fún ẹni tí èso kankan èsè wá àti kankan àdálùkọ lẹ́nbẹ́ àdákankan lẹ́nbẹ́. mo ti wá pọ̀ nù ìyá ọmọ ìyá mi aburú ìsìlíyànù ìjọ tó bá ti wọnú àlè mọ́ tẹ́ẹ̀fì máa gbẹ̀mí ara yín wàláyé ẹ̀ ní torí ẹ̀ máa ríra yín ní ọ̀tá ni ìsìlíyànù yóò di kẹ́mọ̀ wọra yín pé àwa rè tó o bá ti gbá wa ṣe kò sí yóò máa di kẹ́mọ̀ lérí pé tó o bá ti lè gbà fáwọn lágbájá tàbí ẹ̀. tẹ́lẹ̀ àwọn ẹlòmíì yẹn rí i pé ìjà wọn ń gbóná nìyí ẹ máa wo orí dára ẹ máa láwọn ọmọ ìyá égbé égbé sẹ́rí ẹ̀yìn kan sọ pé àà ṣèbí lórí ọ̀rọ̀ ṣáàzù náà ṣáàzù kìnìún sọ pé kìnìún sí ẹ má wọrí màá kọ mọ̀kọ́là ń pa wọn ní ìṣẹ́jú márùn-ún níṣẹ́ tó bá ilé kọ́ báyìí lásán wọ́n kàn máa wá bẹ́ẹ̀ ní jazakallahu khairan ya kìnìkan kìnìkan ìwọ yẹn dáadáa ìwọ àwọn àgbẹ̀ ah, ah mo ti yá adìyẹ dáadáa gbà mo ti gbà fún <laughs> àfààní hezbiya. ẹlòmíín náà bẹ́ẹ̀ yọ tó bá ti ń rí i pé àwọn ah, ah, jẹ sáàmù kó dáadáa àwọn afáàmù kó mọ dáadáa àwọn sáláfí jẹyè tí ò bá ti máa wá dáadáa ìzbíyà ni o ìzbíyà ni o tẹ́lí gbogbo àwọn ẹlòmíì tẹ́lí tọrọ wọn ń lé tó bá wọn ẹnu tó ń bí jà tó ń bí wàhálà àwọn òjú pé ọ ṣàgbà fún lágbájá náà láti nígbà fún ọ nígbà tó bá ilé sọ fún ẹ pé talẹ̀ ẹrú pọfẹsọ gírí àwọn afárá ni wọn àwọn kìnìkà ni wọn àwọn kìnìkà tó ilé tó súnmọ́ sí pẹ̀lú olùkó pé masha Allah dáhùn sọ ni ẹ̀ àmọ̀ pé yòó ń ṣe èèyàn burúkú náà àmọ̀ akàn wo pé ọ̀rọ̀ yóò kàn sí yé wa lásìkò ìjọ ìjọ ìjọ. inna lillahi wa inna ilayhi raji. ṣẹ́ẹ̀sì rí ìwà àwọn yahudi ni abdullahi ibn salam ìjọ wa bá nàbì tó wá gba islam ó wá nílẹ̀ ànábì èyí tí ìfẹ́ jẹ́ káwọn yahudi ó mọ̀ pé mo gba islam àmọ́ ìwọ ránṣẹ́ pè wọ́n bàbá wa dé kọ́ wa mọ̀ bí wọ́n ń pa àmì kọ́ gbọ́n tí wọ́n wì í tán bá ti wá wí tán kọ́ wá sọ fún wọn pé mo ti gba ìsìlámù kọ́ tó wá gbọ́n tí wọ́n wí abdullahi ibn salamu bá sá pamọ́ sẹ́yìn rẹ̀ kù ó wá anabi wá pa àwọn yẹ̀wùdí wá ọ̀hún adé rárẹ̀ à bóò lẹ ti mọ abdullahi ibn salamu sí ọ ní ẹ khayruna wa bin khayrina a ah, ẹni ó dáa jù láàrin wa nù kódà bàbá rẹ̀ náà ló tún dáa jù láàrin wa èèyàn ńlá ọmọ èèyàn ńlá nǹkan ọmọ ìkàn ìmọ̀ ọmọ ìmọ̀ èké iyì ọmọ yìí ọlá ọmọ ọlá tí nìkan ọmọ ẹ òun náà ló tó bá ó jù bẹ́ẹ̀ lọ anabi ni ẹ wá gbọ́ o bí n bá wa sọ fún ibi abdullahi ibn salam ó ti gba ìsìláàmù lọ́wọ́ mi kọ́ ẹ a'adhahu Allahu min zalika irú àgbákò ọlọ́wọ̀n níjó ṣe irú orí ibú ọlọ́wọ̀n níjó ṣe ọlọ́wọ̀n níjó ṣòfò yóò ti wá gba ìsìláàmù abdullahi abdul salam bá jáde pé ashahadu alla ilaha illallah wa anna muhammadan rasul àwọn ni taani sharruna wa binu sharrina. ẹ ẹ mọ ni olórí ibú ni àwọn bá rẹ̀ gẹ́gẹ́ olórí ibú làwọn náà. inna lillahi wa inna ilayhi raji'un ìwà yìí èǹbẹ̀ lára ẹlòmíì náà tá a lájọ ń pariwo súnà tá a jọ ń pariwo sàlàfíà. gbogbo ti ń ṣe gbogbo ti ń da láàmú kò ju pé ẹ̀ ṣá ti gbà fáwọn àfa àwọn. ǹjẹ́ ó bá ti rí kẹ́ gbà fáwọn àfa àwọn ǹjọ́ náà kí ló ṣẹlẹ̀? ìjà tán ìjà tán. mọ̀ pé àṣekèṣe mọ́sálà tán bá ń gbé tàǹgbà ní gangan lọ́rọ̀ ẹ bá láàrin omi tí wọn parí mọ́sálà àkàlàmíyà kìnìkan kìnìkan iye nǹkan lọ́rọ̀ nǹkan ní bí wọn mú ọ̀tọ̀ ni o ọ̀tọ̀ ni wọ́n ń jà sí o àmọ́ tí kálukú jà sí ò ṣeé sọ ta kò ṣeé ṣe kí ni kò ṣeé sọ ta ń wà sáfá nǹkan mi ẹ olúwa o mọ́tà sànù wa o hezbiya ó lè fa kẹ́mi ó máa bọ́ hezbiya yóò máa dákàrà híyà lẹ́nu ẹ máa kórìíra ara yín ni àfà ẹ ríra yín mùsùlùmí ẹ̀yin méjì ò jọ kàfàrà ara yín o kódà ẹ jìjọ mọ̀ pé ẹ̀jọ kàfàrà ara yín àmọ́ tó ti bẹ́ ẹ̀ sì ń lè ṣe sàlámù alaykum wa rahmatullah ibi tí kórìíra ni ó ti dé ẹ wo gbà títí tí náà dáhùn àwọn sàlàfì yóò náà nílẹ̀ yóò bá lẹ́nu ọdún mẹ́ta mẹ́rin nísìn ẹ mọ bẹ́ẹ̀ ti rí nísìn ládùúgbò kankan náà sàlàfì rẹ̀ yà yín sàlàfì òǹkà yìí gbà pé sàlàfì ni o àwọn ti gbà pé àwọn tó máa ń bú àwọn kìnìún àwọn tí wọ́n gbà táwọn kìíní ni torí àwọn sì ní sálámà síra wọn. hadi hizbiya hadi hizbiya ìtì hizbiya sì máa ń dá lẹ́nu ẹ̀yìn alùsùn náà kálukú lọ rí bá orí ara rẹ̀ sọ̀rọ̀. lára tí hizbiya wa máa ń dá lẹ́yìn yóò wá máa fa kátó máa parọ́ mọ́ra wa. a máa ṣe kí ni a máa parọ́ mọ́ra wa ẹ̀yẹ́ máa lọ wo ẹ̀rí lórí íńtánẹ́ẹ̀tì ni ẹ̀rí pé kálukú ni máa ń pera já ó sì ń pa irọ́ ó sì ń pa irọ́ torí pé kálukú ti ń sọ ohun tí kò ṣẹlẹ̀ ń pa ẹnìkejì ẹ ti ṣe kí ni wọ́n ti ń sọ ń pa ara wọn. ìsbíyà ni o ara burú tí mo ń bínú o. ẹ̀pà ti ní ìsbíyà òdìgbà tó bá tó wà nínú ìjọ sọmọ wulẹ̀ máa wọra rẹ pọ̀ fírì torí pọ̀ sí nínú ìjọ o tó bá ti rí pé àwọn tá à ń sọ ìwọ náà mọ̀ pé ń bẹ lára rẹ ìsbíyà ti ń bẹ lára rẹ ní ọlọ́ọ̀rì gbẹ̀dànù tí n bá ń bẹ lára tèmi náà kémi náà ṣe kí ni kémi náà gbẹ̀dànù wá sí ni ẹ̀dẹ̀gbẹ́jẹ̀ ni wá sí ń bá ta bá ní ó gíní ó túbẹ̀ ṣe. oníkálukú wa lọ rí sọ́ra wa ló gbọ́n tára rẹ̀ dànù nínú tí ìwé àwa máa ń dálẹ̀ ni pé yóò mú yàn máa takò Allah èyí ó sì máa takò anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ara tó burú jù lọ ìwé àná ṣe ìdí ni pé ká ní orí kan lẹ gbé lẹ̀ tẹ wá ń ṣe àlùwàlá àwàlùbárà lé lórí ìròrí ìlẹ̀ wa ní gbogbo ọ̀tọ́ bá ti ń tẹ̀lé wa ń bẹ̀ fún èèyàn rẹ̀ ni ọ́ tọ́ bá ti ń takò wa ń bẹ̀ ọ́ ṣe èèyàn rẹ̀. tẹ́rí òrí òkan wa mú àyà àkùránì tó takò òrí wa yóò sì ní àyà àkùránì lè sọ lóòótọ́ àmọ́ àníbáwo ti máa ṣe àníbáwo ti máa ṣe tiwa nù. hadith ló wá sọ̀rí ayé àwọn sáàbù wa ní kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ náà nù o. ẹ dákun ẹ má jò bá wa débi o mo rántí mọ́sálásí kan nílùú kan ilẹ̀ yorùbá yìí ọ̀rọ̀ ni ẹ máa ń pa mí lẹ́nu gbogbo àdàbà débẹ̀ ṣe máa wọn notice tó máa ń kọ sára lé àlù aláhùn tó máa kọ àkíyèsí pàtàkì má ṣe irin pákó ní ilé àlù alá àbí àṣẹ rí bẹ́ẹ̀ níbi ìzúyà báwọn bàbá kan dénú mo rò pé wọ́n ti bá lùsùn náà kan bóyá yóò wá sọ pé àsúnà ní ká mọ nípa kó tẹsùmọ́ ẹlòmíì náà òun náà lẹ́kọ̀ọ́ bá ti mọ ń ṣàlàyé ọ̀rọ̀ tí ó fi ṣàlàyé fún wọn pé yóò lọ dáadáa wípé ẹni máa ní kí ẹ máa nípa kó ń gbà ẹ mọ súnà kọ́ ni inú wa bí àwọn bàbá wọn àwọn kan lọ rí kọ́ síbẹ̀ àwọn akọ́ sínú kọ́ dímọ̀ àwọn ni ó bá súnà mu o kò bá súnà mu o má sì ẹni pákó ní ìyá yín mọ́. àdánwò dé àwọn àdánwò dé láyé tẹ̀rí nítorí nǹkan ti jọ àgbìrì lé lórí o wọn à máa ń dìde táwọn bá sọ ó tako súnà àbí ó tako a ah, ṣé súnà wọn sọ ah, ọ̀dà ó bá súnà mu kò bá súnà mu àbí ọmọ rẹ̀ pápọ̀ yà yín mọ́ tiwa nu. ọlọ́dà kò mọ̀jà sórí igbó o gbogbo àwa tí ìròrí máa ń tiẹ̀ lómi náà débi yìí wọ́n lẹ́nu mi ò bá débi kí ó jẹ́ fáwọn ọlọ́kọ̀ tìyàwó tí wọ́n bá ń jà míì tẹ́yìn àfa àbáwá bá wọn dá sí i bá ní ẹ ẹ̀rẹ̀ mọ wo àbú ọ̀rọ̀ tẹ̀lé ń wò yẹn àdìsí jẹ́ wà bẹ́ẹ̀ ẹ má ka àdìsí kankan fún mi ẹ mi ò mi ò fẹ́ gbọ́ àdìsí ah, ah, ah. nígbà wọn bá ti ní ká má ka àdìsí fún ọ kí lọ wá pè wá dá sọ̀rọ̀ sí. aburú ṣèṣìyànù níjọ abá ti ń gbèrò rí lẹ̀ ta ti ń gbé nǹkan kan lẹ̀ ta ti ń wò pé àwa àwa àwa ẹ bá ti máa ṣe tiwa báwa ti ń ṣe tiwa níjọ abá ti gbọ́rọ̀ ara wa dé bẹ́ẹ̀ jọ̀mọ́ mùsùlùmí nǹkan ti dàrú o ọlọ́dà kò má dẹ̀sẹ̀ nínú àlójú àlékún mímọ́ àlékún àgbọ́yé ọlọ́mọṣá àti fún ẹnì kọ̀ọ̀kan wa ẹja dúró báyìí torí àsìkò àti torí àwọn ẹni àjò tiwa ọlọ́mọṣá àṣàlékún dáadáa wasalli lahumma wasalli ala abdika rasulika muhammad wa ala lusabi ajma'in subhanakallahu walhamdulilayi shahru la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum